mo kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáláyé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò wa ni ẹ gbà yí ẹ wò ẹ bá wa dá sí i ẹ̀yin ènìyàn mi fídíò tí a mú wá láàárọ̀ yìí ẹ̀ ó dá lé ìjà ẹ̀sìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè nàìjíríà kàkà tó yẹ kí ewé àgbọ̀n ṣe ló fojoojúmọ́ gbóná sí o. Eh, àwọn eh, ms baba wọ́n ní tó lè mú kí àwọn aráabí kí wọ́n má dákẹ́ láti máa pe àwọn bàbá wa lẹ́lẹ́bọ <clears throat> wọ́n láwọn náà ṣetán láti bá wọn fi ọwọ́ bomi ìjà wo torí pé ẹlẹ́bọ ẹlẹ́bọ yìí ó máa ń sáǹdì létí wọn bígbà tó máa pé wọ́n fi ìgbẹ́ ń yí ìyàn lára tí èsì wa ń kùn ún pé bẹ́ẹ̀ ló ṣe rí o ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí báwọn ṣe ń fojú rí nìyẹn pé wọ́n ń ṣe é fáwọn baba ńlá baba wa àtàwọn baba wa tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ yìí ẹ̀ àwọn máa kọ́ ẹ̀ fúdí èyí kódà lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí Saidi Shittu ẹ̀ ó tún ní láti dá sí ẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ máa ẹ máa ẹ máa gbọ́ wìrìwìrì nínú fídíò tí mo fẹ́ fún yín yìí ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ bá ṣe wá wò ó ẹ bá wa sọ lé o ohun tí ẹ bá rí tó bá wà lọ́kàn yín òun ni kí ẹ bá wa sọ <laughs> ẹ̀yin èèyàn mi eléyìí gbẹnu tán ẹ bá mi wò. ms ẹ̀ka shivas kankan ká ní kò tiẹ̀ ká wò náà. ẹ kalẹ o gbogbo ẹ kalẹ. ẹ ní sùúrù ẹjọ à ń sọ̀rọ̀ lọ́wọ́. no ms ẹ jẹ́ ká gbé ibi tí ànábì ti gbàyàwó ọmọ ẹ̀yẹn ẹ jẹ́ ká gbé sí. àyàwó ah, ẹ̀ náà tiẹ̀ ló gbàyàwó saheed akúnmí náà ló gbà ẹ jẹ́ ká gbé bẹ̀yẹn sí. <laughs> lóòótọ́ ni ẹwọn kura àmì azam thirty thirty seven yẹn bá wà ní. yàwó yàwó ẹkọ yàwó yàwó ẹ nínú ọmú ni ìwọ kọ máa gbà yóò máa dán ọmú lọ́wọ́ ẹ. yẹ báyìí wọn kàn fi ọ ṣe ẹyẹ kiri ni. ẹ jẹ́ ká gbé sí ìyàwó saheed akumi náà ni muhammadu gbà ń bẹ̀ ẹ jẹ́ ká kà á. ẹ̀yin ọlọ́pọlọ lílọ o. ìjà ìlú kan bàbá ọ̀rẹ́ àtọ́rìn kiri. arapa jẹ́ àjẹ́ mi sí. jáde ẹni kiri mi ló ní ọ̀pẹ́ wà ní alámọ̀tò. ẹ̀yin ọlọ́pọlọ lílọ. arapa jẹ́ àjẹ́ mi sí oya ẹ̀wù báwa ka kuraani ní larubawa jọ báwa kan larubawa sayidi la. sayidi sayidi tó tó ẹ ká mútu fún ẹ ká mútu ẹ ká mútu ẹ oya oya kan. wọ́n tó wà bẹ́ẹ̀ ni náà yàn ọlọ́pọlọ nílò ẹgbẹ́ ọpọlọ yìí kalẹ̀. àfa tó wà ló ẹgbẹ̀rún kan tó wà lókè ẹ̀yin kọ́ là sọ ẹgbẹ̀rún kan làkúnmí là sọ làkúnmí oya kà kà kà. ní jẹ́ kíka o ẹ̀yin ọlọ́pọlọ lílọ tí ọpọlọ gbogbo yín ti lọ tán ẹ má ya wèrè wáyé tẹ̀ ń parọ́ mọ́ ànábì pé òjì pata ayé gbogbo ẹni tó bá parọ́ mọ́ ànábì ò ní í dáa àfọwọ́ ààrẹ ẹ̀gbọ́n ẹ̀sìn ni gbogbo yẹn tó parọ́ mọ́ ànábì ó máa fọwọ́ ààrẹ ẹ̀gbọ́n máa sàyí a ní kò káàkiri káàkiri a ẹ sọ pa mi ẹ sọ pa mi náà níyàwó ẹ ṣe kú làwọn ẹ ṣe máa kú dànù gbọ́n máa di náà mú ni. Ah. sàyí dì àbí òkúra pàtó tí ó máa ka kí ìyàwó ẹ̀ máa di ọmú wọn náà máa di ọmú wọn máa sí kéré ayé bàbá ẹ̀ bẹ́ẹ̀ kíyà ni wọ́n náà wà pé sáyédò ló sáyédò ní wèrè ní sọ ọlọ́pàá lílọ. ẹ máa pe orúkọ ẹ pé ràkúnmí Saheed ràkúnmí ẹ máa pe orúkọ ẹ pé sáyédò ló. wèrè ní sọ ọlọ́pàá lílọ. wèrè ní sọ ọlọ́pàá lílọ saheed sí tú àfikún. ẹ jọ wọn waste time ẹ dẹ̀ mọ̀ pé it's almost midnight tí wọn tí wọn bá lè ẹ drop wọn kọ padà lọ sí zoo wọn please drop his ass man it's so annoying it's like even the lions during feeding time they have more manners than this ṣéyàn lélẹ́yìn ni common animal wọ́n ṣe bẹ́ẹ̀ pé fox ti gé wọn jẹ wọ́n ti ní rabies kwasiasem umametre. bọ ẹni sùúrù bọ̀bọ̀ yìí last time dáhùn ṣe program ó kàn ń try láti wá sókè ni sípò tó fẹ́ máa sọ fún wa náà ní ibi báyìí ò ní ọpọlọ kankan wàá kọ̀ máa ranjú lérí mídíà báyà ló fi mú alibu gan alámúdù tó fi kírun gan gbogbo yín kàn fẹ́ dìfẹ́ǹd islam rádaràda ó wà ní dublin o fẹsẹ̀ kankan ṣe ó wá gba islam lódì ó bẹ̀rẹ̀ sí ní ranjú. ṣèyí kẹrin náà obi ṣáìdì sí tòkì ìyàwó gbogbo. wọ́n fi kí wọ́n ṣe ṣòbò lábàṣà tó ń bú mi yẹn àbórí ẹ̀ dàrú ni wọ́n mo bìrì láti ṣe. jọ́sọ̀ jọ́ kọ́ sí ẹsẹ̀ mú màmí ẹ̀ṣẹ̀ gọ́ọ̀sì kẹmọ́dà àbórí yìí dàrú ni orí yìí dàrú àwọn wèrè. kò lọ́pọ̀lọ́ kankan. ọgbọ́n kankan empty score ní ṣá aláwa ìfẹ́ ká wẹ́kọ̀mù ẹgbẹ̀rún kan tó wà lókè yẹn ẹ lè bá wọn sọ̀rọ̀. good evening alfa. ọ̀pẹ̀lẹ̀ ẹgbẹ́ èdè yorùbá ní kẹ́tọ́ ká jọ máa sọ o ọmọ yorùbá làwa o. ẹ kalẹ́ alfa. ẹ kalẹ́ o. ẹ kú ètò. ayé ẹ̀ sọ̀rọ̀ wọlé abáṣà tó bá tún dárúkọ mi. tí bá tí bá fún yín blow lójú àbúrò yín fẹ́ dàrú ni ẹ mọ tí yóò lálẹ́ ní kí ló ń ṣe yín. ẹ rò pé ẹnìkan lẹ ẹ wo Saheed Azeez tún bí sí yẹ ìyá rẹ̀ kiri ẹ wo Saheed sí tún bí sí yẹ ìyá rẹ̀ Saheed Ràkúnmí olórí ibú. àní ìyá ẹ náà ṣòfò làwọn ṣàlàyé èkó ni. àwọn wèrè kan jẹ́ ń fọ́lò Saheed ah, àwọn èèyàn ń sinmi. olówó èkó ló máa bá yín sọ̀rọ̀ ìyàwó àlà ẹ bá wọn sọ̀rọ̀ ìyàwó àlà ló máa bá yín sọ̀rọ̀. ẹ má bínú. àwọn ilé ìtúyàwó ni kọjá yìí o ó jọ pé mi àti yín ti pàdé rí ní láìpù kan tó mò ń kí yín ni. níbo níbi òkú àbábí ẹ kálẹ̀ sà ẹ kálẹ̀ sà aláwa ìfòyà ẹgbẹ́ òsókè pẹ̀lú wọn. olówó èkó tí ó ti lọ bí ikú ọ̀bùn lọ bí ikú mọ̀ lọ́sọ̀ lọ́pàá ṣé kì í oníbàárà. olówó èkó náà ti lọ gba bísímìlá ìkúlẹ̀ aláwọ̀ mẹ́ta. ẹ kó wá kó wèrè wà kẹ́kẹ́ máa yọ kó náà wọn tí n kó dání ni oníbàárà bí o oníbàárà àwọn arábí pa. Saheed Shittu ọdẹ wa yẹyẹ ara ẹni Saheed oh, ọmọ alimọlẹ Saheed wa ti túbà ìwó. bákan bí ìgbàdùn báyìí Saheed Rakunmi Saheed Rakunmi bá wa lára Saheed Rakunmi. a ti fún ẹgbẹ́ tẹ́mọ lára èèyàn Muhammadu dokudoku Saheed Rakunmi. wàá yẹyẹ lọ́la. èèyàn Muhammadu dokudoku. aláwa ẹgbẹ́ gbóhùn sókè pẹ̀lú ẹgbẹ̀rún kan. ẹmu kojú òun ló ṣe sí jẹ́ tó. ànábì ń jẹ́ o. orúkọ wúni mo ń sọ náà. àbíṣọ́lá ló fànàbí lórúkọ ni òun là ń sọ pé bàbá ànábì fúnra rẹ̀ tó jẹ́ abdullah abdullah abdulkọ́lìbù gan fúnra ẹ̀ gan abdulkọ́lìbù gan ìṣẹ̀ṣe lòun náà bàbá tó bí oníṣẹ̀ṣe ni. bẹ́ẹ̀ni ṣé wàá pé kìrìsìtẹ́nì sìn bẹ́ẹ̀ yàrá bá ṣe tó bá ṣe baptism fún wọn á fún lórúkọ tuntun nígbà tá náà bí ìmọ̀ adé tó máa bí nígbà tó máa tó máa gba Islam kò túra ẹ̀ bí o kò fúnra ẹ̀ lórúkọ bí o orúkọ ṣẹṣẹ náà ló ń jẹ láwọn orúkọ tó ń jẹ láyé ìgbà yẹn náà a sì ń mu lòún sìn o ànàbí kó tó because Abdullah ń sìn Abdullahi orúkọ bàbá ànàbí ni kó ànàbí orúkọ ṣẹṣẹ ni àwọn èèyàn sì ń sọmọ ń sìn. Abdullahi orúkọ ṣẹṣẹ náà ní sẹ́ẹ̀. bẹ̀rẹ̀ ṣèlú bàbá ànàbí ni orúkọ ìṣẹ̀ṣe ni abdullahi abdulkalik orúkọ ìlú tí wọ́n ìṣẹ̀ṣe ní ìlú náà. bẹ́ẹ̀ni so àlàyé ti wà ìṣẹ̀ṣe náà lọ ṣe ṣe wọ́n kàn pákéjì ẹ ni nítorí wípé ní mẹ́kà ń gbà yẹn mẹ́kà àwọn òòṣà tó wà mẹ́kà yàtọ̀ sí. ìṣẹ̀ṣe tí wọ́n náà gbé wá fà wá. ẹ ṣe wá gbọ́ òòṣà tó wà ní mẹ́kà ń gbà yàtọ̀ sí òòṣà three hundred and something tó wà bẹ́ẹ̀ nígbà yẹn tó bá ń ṣe hajj nígbà yẹn àwọn kan máa wá láti Syria ibi tí ládùbáwá fẹ́ràn òòṣà dé wọ́n tún máa ń fowó ra òòṣà wọ́n máa ń fowó ra òòṣà. wọ́n máa ń fowó ra òòṣà wọ́n máa ń tà ń gbà náà ni. wọ́n máa ń tà tó ti yé so nígbà tí àlá wọn dìde tó sọ fún wọn wípé ìwà ànábì lọ sọ fún wọn wípé àwọn òòṣà yóò wò fẹ́ rí wọn ó ná mà fún àlá nítorí wípé àwọn òòṣà tó ń kó wá láti ta yẹn àlá lè máa jowú wọn àlá nìkan ló máa ń jowú olódùmarè sí wọn ò ń jowú so ó lè máa jowú wọn pé àwọn òòṣà tẹ́ ń kó bọ̀ yẹ̀ òun ò fẹ́ wọn ànábì sọ fún wọn òòṣà tóun fẹ́ àtàwọn òòṣà three hundred and something tó kù so normal so ń gbàtà lọ́bí rẹ̀ ti sọ yẹn ẹ wá generalize ẹ wípé nítorí pé ó ti já àwọn òòṣà three hundred and something àwọn òòṣà tó yọ aláàsọ nínú Kùránì pé kí ànábì má kó wọlé yẹn kó kó wọn dànù yẹn ṣé wọ́n dárúkọ Ògún bẹ́ẹ̀ ṣé wọ́n dárúkọ Ọbàtálá bẹ́ẹ̀ àwọn tó ní wọ́n ti burú gbogbo àwọn òòṣà tó dárúkọ bẹ́ẹ̀ wọn ò dárúkọ Ọbàtálá wọn ò dárúkọ Ògún nínú gbogbo òòṣà nínú gbogbo òòṣà tó wà. ṣé kódà àríbi tí Kùránì ti kọ́ wa ní sáyẹ́ǹsì àríbi tó ti kọ́ wa nípa Smith sáyẹ́nsì tí sáyẹ́nsì tá sáyẹ́nsì tá nọ bí sáyẹ́nsì tá nọ bí bẹ́ẹ̀ lùgbà information of them by ogun ló má gbẹ̀dẹ̀ wá bẹ́ẹ̀ ni ogun ló má gbẹ̀dẹ̀ wá bẹ́ẹ̀ ni ogun má gbẹ̀dẹ̀ wá ogun má gbẹ̀dẹ̀ wá ogun má gbẹ̀dẹ̀ wá Ṣàngó ló mú electricity wá Ṣàngó ló mú electricity wá èso kí là ń sọ ọ̀pọ̀ ìbọn ṣíṣe fóònù. kò sí wàhálà kò sí wàhálà kò sí pírọ́blẹ́mù lórí mi. Okay. kò sí wàhálà ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé nípa ti ọ̀rọ̀ orúkọ muhammadu tán à ń sọ náà orúkọ ìṣẹ̀ṣe ni muhammadu ń jẹ́ orúkọ ìṣẹ̀ṣe ni torí àròbíyá nígbà tí ọlọ́run fún ànàbí tán sọ tọ́ngbà tọ́lọ́run fún un ní òjíṣẹ́ ẹ̀ ní iṣẹ́ àbí mẹ́sẹ̀ǹjì àbí mẹ́sẹ̀ǹjì àdẹ ni bóyá ọlọ́run tún fún un ní ànádá orúkọ míì ju Muhammadu táwọn bàbá rẹ̀ fún un bàbá bàbá rẹ̀ Abdultọ́líbù náà orúkọ ṣẹ̀ṣe ni ẹ̀sìn ètí kò tí gbẹ̀sìn gbà náà bàbá rẹ̀ náà Abdullahi bàbá rẹ̀ bàbá rẹ̀ tẹ́ ń sọ náà bàbá tó bí Muhammadu náà Abdullahi orúkọ ṣẹ̀ṣe náà ni ìyá rẹ̀ náà Fatima àbíkí lórúkọ ìyá rẹ̀ orúkọ ṣẹ̀ṣẹ̀ ní gbogbo rẹ̀ ẹ ẹ àmọ́ pọmọ ní Fatima ẹ mọ̀ pọmọ ní Abdultolibu ẹ mọ̀ pọmọ ní Kọdíjà kọ́kọ́rọ́ ẹ kí ló Fatai kọ́kọ́rọ́ ló ń jẹ́ Fatai ọmọ ní ọmọ mi Abdulfatai ni o kọ́kọ́rọ́ ẹ mọ̀ pọmọ mi ní Fatai kí mọ̀ pọmọ mi ní Ajara kí mọ̀ pọmọ mi lókúta òkúta Ọlọ́run máa jẹ́ ilẹ̀ ẹ̀ bà pé ọmọ mi lókúta òkúta hàn ẹ jẹ́ ká máa sọ ọmọ wọn lórúkọ tó bá ti wù wọ́n ṣùgbọ́n orúkọ tó rẹwà orúkọ abínibí tèmi orúkọ abínibí tiwa adé adéṣẹwà ìdílé Ògùn láti wá ń tiwa ọmọ dúró ṣarọ́ ẹ alágbẹ̀dẹ ọ̀rọ̀ kín alágbẹ̀dẹ làwa ń tiwa àwa lọ́mọ adé tábà lóògùn àlọ́ adé adéṣẹwà adé nínú. tọmọ ṣákí ni ni. ọmọ ìbàdàn pọnbélé lèmi o ọmọ Ògùn ọ̀rọ̀ kín Ọ̀yọ́ láti tẹ̀dó síbàdàn. Si ọmọ Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ ni wá ọmọ Ọ̀yọ́ Ọ̀yọ́ láti tẹ̀dó síbàdàn orúkọ tó tó níyì lórúkọ ilẹ̀ tiwa náà ẹ mọ̀ ní ẹ bóun ìyá ẹ tẹ ẹ bá tí wàá pe àfa kí afa wa sọmọ lórúkọ ẹ mọ̀ ní ọmọ òlé lárúbàrí ká ọmọ òlé níyì. ìjà sí ẹ mọ ẹ mọ ní ẹ mọ san owó kọmọ mọ gọ owó kọmọ mọ gọ ọmọ ọmọ tó wà lẹgbọn fẹ gọ nìyẹn o. àwọn baba ńlá baba wa ṣé wọ́n gọ̀ ni àwọn baba ńlá baba tiwa ṣé wọ́n gọ̀ tí wọn ò sanwó kọ́ máa gọ̀ wọn ṣé wọ́n gọ̀ àwọn ògùn kankan Ṣàngó tán mú àwọn ògùn wá tán mú ẹlẹtírísítì wá Ṣàngó ọjà gbogbo wọn ṣé wọ́n dé náà yìí ni àwọn àgùntàn àti ẹrú yẹn wọ́n ti ń sá láti wá sí bíbá yìí wọ́n mọ̀ pé àwọn òde lọmì débi táwọn máa rí wín ni. fágbèmí yóò dáa fún yín fágbèmí àwọn orúkọ tó wuyì. kí wọ́n mọ̀ sọmọ mi ní ajára kọ́kọ́rọ́ kí mo sọ ọmọ mi ní ajára kí mo sọ ọmọ mi lókúta kí mo pọ ọmọ mi lókúta ẹ wo ọ̀rọ̀ àwọn ará bí ká fi ẹnu ká dákẹ́ ni àṣà àti ìṣe ó là ń pè ní ṣẹ̀ṣe àṣà àti ìṣe wa ní àsọ̀rọ̀ ẹ̀sìn ẹ má mọ̀ sọ pé àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n rárá kì í ṣe gbogbo a sọ̀rọ̀ ẹ̀sìn a ní pé ó dìgbà tẹ́ bá tó bọ Ṣàngó a ní ó dìgbà tẹ́ bá tó bògùn a ó dìgbà tẹ́ bá tó bọ Ọya a ó dìgbà but know your root ní nǹkan téèyàn táwọn bára wa fà bíbá yìí mọ ìpilẹ̀ṣẹ̀ rẹ know your background ẹ wá gbé ẹ gbé ẹ̀sìn àti àṣẹ lomi ẹ gbé sórí ju ẹ̀sìn àti àṣà tiyín lọ orí yín ó pè and i'm not sorry to say it orí yín kò pè rárá rárá ẹ̀ ń ta ẹ̀ ń ta àwọn ọmọ ya yín ẹ̀ ń ta lọ́pọ̀ ìyá ò bá bàbá ṣe mọ́ bàbá ò bọ́mọ ṣe mọ́ ọmọ ò báyà ṣe mọ́ ìyá wọn ò tún mọ̀ pé mí pé ìyá rẹ ọmọ ara ìyá rẹ ọmọ ìyá wọn ni kò sí tó kàn wọn o kó lọ bá Jésù rẹ o ara bàbá rẹ ọmọ ìyá kò sí tó kàn wọn o kó lọ mọ̀ pé mọ̀mọ́dù rẹ ẹ̀sọ ẹ̀sọ ẹ̀sọ lẹ́nu ẹ̀sọ ọmọ ìyanu ẹ̀sọ àṣànù nítorí ẹ̀sìn ẹ̀ ẹ̀yin gángan lẹ́fi àpòyàpọ̀ tẹ́ẹ̀ bá mọ̀ wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpòyàpọ̀ ó sọ àpòyà ó sọ kọ́ ibi tẹ́ ti rí i mú báyìí ló kù báyìí ọlọ́dẹ ni ìjọ pẹ́ kó tó yẹ yín a sọ̀rọ̀ ẹ̀sìn a sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ àṣà àti ṣe wa là ń sọ ọ̀rọ̀ tradition so ẹ má máa mix everything papọ̀ pé ẹ àwọn onífá ń bì àwọn babaláwo ló wà ń bì we are not talking about religion we are talking about our root à ń sọ̀rọ̀ ń pa àṣà wa àti ṣe wa bá a ṣe ń kíra wa bá a ṣe ń sọ̀rọ̀ ṣé muhammadu ló kọ́ àwọn ló kọ́ oògùn bó ṣe bó ṣe ń rọ oògùn pé ah bó ṣe fi àpáta rọ irin tó ṣe ṣe gbogbo ẹ̀ léléyìí tó ṣe ṣe lé tẹ́lẹ̀ ó ṣe di eléyìí náà ṣé ẹ̀yin àfàlẹ́ mu wá sílẹ̀ yorùbá ni and kó tó di pé ìsìláàmù mọ ẹ̀sìn ẹ̀sìn àjòjì kó tó di pé yóò ẹ̀sìn mọ̀lẹ́ kó tó di pé yóò wọ ilẹ̀ yorùbá ni yorùbá ti ń gbègbè sí ayé la ti ń dáko la ti ń níyì la ti ń wọṣọ ẹ̀kọ́ abọ́njẹ́ ń run un òfì lẹ́nu kẹ́ tún lọ ilẹ̀ saudi kẹ́ lọ́mọ patronize wọn kẹ́ mọ́ kọ́ aṣọ wọn wá bíbá yìí kẹ́ wá mọ́ tà fún wa ẹ̀kọ́ wa bá ṣe ń ṣe òfin ẹ̀kọ́ wa bá ṣe ń waṣọ ẹ̀kọ́ wa bá ṣe ń kíra wa ẹ̀kọ́ wa bá ṣe ń jẹun bó lẹ́sẹ̀ mọ nídìí tẹ̀síṣin bá bá lórí oúnjẹ kí n tẹ̀síṣin mọ́nú oúnjẹ kí n jẹ yóò fún mi lálàáfíà àwọn bàbá ajókòó mọ̀ pé tí kò bá sí mọ́tótó èèyàn lè ní àìsàn onígbá méjì tán pè ní kọ́lẹ́rà àìsàn onígbá méjì ṣé mọ̀mọ́dù ló mú àìsàn onígbá méjì wá mọ̀mọ́dù tún sọ máa pé tẹ̀síṣin bá bá lórí oúnjẹ yín ẹ jẹ́ kí ìyẹ́ rẹ̀ kí méjèèjì gbọ́n sí orí oúnjẹ kẹ́ ẹ jẹ́ ṣinṣin bá lórí oúnjẹ kí n tún máa jẹ́ orí yín ti lọ o and mo lè ṣì ń sọ i'm not sorry to say it orí yín ti lọ ọlọ́dẹ ní jẹ́ kó pẹ́ kó tó yé yín and anybody bá wọ díẹ̀ mú mi wá tó lọ́n preach wèrè àbí tó ẹ lọ́n send message kankan sí mi hmm, kò sí wàhálà èmi náà mo mọ mo mọ táìpù dáadáa a sọ̀rọ̀ síra wa ẹ̀mí yóò gbóná jìnnìjìnnì ó yẹ so ẹni tẹ́ bá fẹ́ mọ jẹ́ tẹ̀síbíù ẹ mọ jẹ́ tẹ̀síbíù ẹni tẹ́ bá fẹ́ mọ jẹ́ kíbla ẹ ọlọ́run sọ yín ẹ mọ jẹ́ kíbla ẹni tẹ́ bá fẹ́ mọ jẹ́ kàbá ẹ mọ jẹ́ kàbá yìí lọ ṣùgbọ́n èmi o èmi adéníyí gangan fúnra tèmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí o ẹ orúkọ bàbá ńlá bàbá tèmi lèmi mọ̀ jẹ́ pẹ̀lú ògo ọlọ́run kò jù báà lọ. ẹ káàbọ̀ ìpàtó. ọ̀hún ọ̀hún ṣàfù kan o idol ẹ kì í nọ́ọ̀sì tẹ bá tẹ bá lọ sí bóyá bíi bank àbí anything Hmm. àbí ẹ fẹ́ apply fún iṣẹ́ tẹ bá kọ fún yorùbá name yín tí ò bá sí christianity name àbí islam eh, muslim name yín bẹ́ẹ̀ àwọn tó bá wà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irú nǹkan tó tán ṣe eh, muslim ni àbí christian they dey always film out. ẹ kì í notice ẹ a máa wò pé kí ni second name. ṣe rí ṣe àníbi. no second name yẹn ló yẹ kó máa jẹ́ bí orúkọ mùsùlùmí àbórúkọ kìrìsìtẹ́nì kó tó di pé yóò jẹ́ tọ́ọ̀dì nèmù. àní àníbi tán ti fi nǹkan ṣe wá níbi tán ti pa history nínú subject ní school and again láti dá gbogbo àwọn nǹkan yẹn padà a máa jáde kóònù nàìjíríà nàìjíríà gangan ni pírọ́blẹ́mù yorùbá ọlọ́run ọba elédùnmarè ń gbọ́ láti 1914 tán ti amalgamate wa wọ́n wá ń pa wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti bí àṣà àti ṣe so nísìnyí tẹ bá dé báǹkì nsìn tẹ bá délé haúsá tẹ lọ sí báǹkì mbẹ gbogbo cashier wọn pátápátá àti máníjà àti gbá àtàwo haúsá náà máa ń sọ nínú báǹkì torí pé wọ́n mọ̀ pé ilẹ̀ táwọn wà yìí ilẹ̀ haúsá ni tẹ bá dé ilẹ̀ yíbò náà bẹ́ẹ̀ yíbò kì í fi èdè wọn ṣeré wọn kì í fàṣà wọn ṣeré problem tá a gbà ní bíbà yìí tẹ́ bá dé báǹkì ń sìn ẹni tí id card ẹ̀ tó gbé kọ́rùn tẹ́ ẹ ra Adéyẹmí ń bẹ̀ àbí tẹ́ ẹ rí Báyọ̀ ń bẹ̀ a máa bá yín sóyìnbó yóò mọ̀ fi èbò dáhùn ni. a máa bá yín sóyìnbó. bọ́jẹ̀ ń ṣe ń bíbà náà nù nílùú tí mo wà. even though so tí gbogbo nǹkan báyẹn tí ò dẹ̀ sí lọ́dọ̀ àwọn pípù yẹn lọ́hùn-ún tó bá mo lọ ṣiṣẹ́ ní inú iye yìí náà ni mo lọ ṣiṣẹ́ kan nílẹ̀ haúsá yẹn iṣẹ́ tí ò ju nǹkan tá a máa ṣe láàrin bí abí two two three days lọ ẹ believe pé a lò bíi two weeks plus kí ni problem wa ni wípé àgbà haúsá gbogbo bí tàdé ti fẹ́ ra materials haúsá ni àwọn ògbóyìnbó wọn ọ̀gbọ́n kankan we believe pé a ṣẹ̀ṣẹ̀ wá ń wẹ́ni tó gbọ́ haúsá tó dẹ̀ tún gbọ́ àdégó àdékọ̀ọ́ títí títí títí bí ọ̀sẹ̀ méjì káàṣẹ̀ tó wá rí ibi tá a ti máa ra materials ibẹ̀ láti wá rẹ́ nìkan tóun sì gbọ́ àdìgọ́ àdìkọ́mù tó bá bá wa sọ àdìgọ́ àdìkọ́mù yẹn á translate ẹ̀ fáwọn haúsá yẹn ní èdè haúsá bá a ṣe ṣe ni a tún fún yẹn lówó lọ́tọ̀ tá a fi rí materials rà tá a fi ṣiṣẹ́ yẹn tá a ṣe kó mbẹ̀ after two weeks plus iṣẹ́ tí ò ju torí pé wọn ò fi èdè wọn ṣeré lọ́dọ̀ tí wọ́n ń bíbá yẹn sí ní school wọ́n máa sọ pé táwọn ọmọ wa bá sọ yorùbá wọ́n máa san fifty naira ìpè fanakula ni báwo ló ṣe máa pe èdè abínibí mi èdè bàbá ńlá mi ní fanakula ní inú ìlú mi mo believe pé èdè òyìnbó yẹn ló yẹ kó jẹ́ fanakula ní ilẹ̀ yorùbá tèmi náà bá wá dé ìlú òyìnbó èdè mi lè jẹ́ fanakula nílùú òyìnbó torí pé mo ti kó ní ìlú mi. Mm -hmm so ẹ máa wá pé èdè abínibí tiwa ẹ máa pè ní fanakula ẹ máa sọ ní ilẹ̀ bàbá ńlá wa wọ́n á ní literate ní mo bá mo bá immigration kan fà á ní ìdíròkò bọ́dà lọ́jọ́ kan ìdíròkò bọ́dà so ó wá ń bá mi sọ̀rọ̀ mo ní mi ò gbóyìnbó wípé Yorùbá ni mo gbọ́ ó wá ní ẹ wípé I know you hear English and you pretend that you don't hear if I abuse you in English now I know you will hear bí brọ́dà mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣe gbaná jẹ pẹ̀lú ẹni ẹ pé what an abuse kí ló fẹ́ abuse ẹ̀ fún èèyàn lòun ò gbédè tó ń sọ wípé yóò bọ́ ló rọ̀ òun lọ́rùn láti sọ ó ní tó bá abuse ẹ̀ ní english mọ̀ mo wá gbaná jẹ pẹ̀lú bọ̀bọ́ yẹn mo wá ń sọ fún yín pé ṣó mọ̀ pé ìwọ ló fù ló daft for you láti máa sọ wípé kí n máa promote èdè elédè tó jéde gẹ̀ẹ́sì kí n fèdè bàbá ńlá tèmi lẹ̀ tó bá jẹ́ wípé òyìnbó ò pẹ̀lú èdè gẹ̀ẹ́sì wọn yẹn láti lè jẹ́ kó generate kárí gbogbo ayé báwo lẹ́yìn ṣe máa ma sọ lẹ́nu èmi náà fẹ́ ṣiṣẹ́ lórí èdè bàbá ńlá tèmi náà láti jẹ́ kó jẹ́ best language so o lè ní kí n fèdè mílẹ̀ kí n máa wá sọ èdè ẹ wá nu ma ọjọ́ tí mo ń sọ yìí mo dámọ̀ sóò lẹ́ni bọ́dà díroko yẹn ká tó dé ẹ̀ tá bá kọjá owó dé wọ́n ń pè bẹ́ẹ̀ ní ajílété mo dá mọ́ sólẹ̀ mi tẹ́pẹ́ àdàbẹ̀ ẹrú gan tí mo wá sọ fún onímọ́tò pé mi ò tiẹ̀ wá lọ mọ́ eléyìí máa bàṣẹ́ ìjẹ́ lẹ́ni gbogbo àwọn sójà ọlọ́pàá tó wà mẹ́ wọ́n wá ń bẹ̀ wá ń pé ká jọ ká má bínú because mo kọ làìlà mẹ́ta ló wà lẹ́kẹ̀mí wọ́n dẹ̀ mọ̀ pé làtọ́ máa ń kọ ní eré ọ̀dọ̀ wa yẹn nìyẹn láti lè rí mi wípé ẹni tó kọlà mo ní id card ó wá ń já mi bọ́lẹ̀ ẹnu mọ́tò ó tún bá mi sòyìnbó mo ní mi ò gbóyìnbó ó wá ní kémi dúró síbẹ̀ yẹn nìyẹn ìpè torí pé tí wọ́n bá abuse mi lóyìnbó máa gbọ́ ìwọ mọ̀ pé mo gbóyìnbó ṣé báyìí fọ́ọ̀sì ni màá fi ṣèdè tí mi ò gbọ́ ni àwọn èmi ni sójà nǹkan tó wà náà ṣẹ̀wá bẹ́ẹ̀ wá èmi àti brọ́dà mi yẹn wọ́n ṣàní ká wọnú mọ́tò ká jọ nǹkan kan à ń jẹ́ kó yẹ pé local government tí a wà yìí local government ti wà ni ìwọ gangan ló yẹ ká máa bá fa wípé àmọ́bi tó ti wá because wọ́n gbé ẹ wá síbí báyìí ni o kì í ṣọmọ Yorùbá o ní o ní bàtàn kankan ní South West so ṣe rí gbogbo nǹkan yẹn even though bí mo ṣe wà tí customer care bá pè mí bóyá gotv àbí bóyá bíi eh, àwọn eh, àwọn line wa mtn kankan yẹn tí bá ń bá wọn sọ mo máa ń sọ fún wọn pé àti lè jọ ní àjọsọyépọ̀ wa ó máa le o torí pé èdè tó ń sọ yẹn èmi ò gbọ́ o bóyá kẹwẹ́ ẹni tó gbọ́ èdè tèmi ń sọ yìí kẹgbẹ́ fún kájọ sọ̀rọ̀ wọ́n ṣẹ̀ máa ń wá ẹni tó máa bá mi sọ yorùbá yẹn lọ ni so káti bí ìṣáná kí èso oògùn fún gbogbo wa láti lè máa promote àṣà àti ìṣe wa most especially èdè Yorùbá wa yẹn ní tá a bá tiẹ̀ lè sọ́ńbò mi ní south west yìí èdè yẹn a gbọ́dọ̀ máa mú lókùnkúndùn mo ti wọ báǹkì rí tí mo fẹ́ gbowó tán bẹ̀ sí ma mo ní ọ̀gbẹ́ni àyà ènìyàn mo ti rórúkọ tó wà ń bẹ̀ fẹ́mi ló ń jẹ́ ègùn ò kí ń jẹ́ fẹ́mi yíbò ò ń jẹ́ fẹ́mi tó bá ti lè bá mi sọ Yorùbá má bá mi sọ̀rọ̀ lọ pé ọ̀gá ẹ̀ wa tó jẹ́ mánéjà yín wọ́n dẹ̀ náà wọ́n fírísì àkáǹtì wọ́n fírísì àkáǹtì nígbà yẹn ni tí mo dénú báńkì lọ jẹ́ kí n ṣe wàhálà wàá wo kí n tó máa ṣe wàhálà kí n tó nà ni tí mo kóńdè kógbàdì jáde nínú báńkì ẹsẹ̀kẹsẹ̀ mánéjà wọn sọ̀kalẹ̀ wọ́n wọ́n láti wọ́n fírísì àkáǹtì yẹn wọ́n dẹ̀ kówó mi lé mi lọ́wọ́ <laughs> láì provide any document oh, because wọ́n mọ̀ wípé gbogbo nǹkan táwọn ń ṣe yẹn àwọn ń da aráàlú láàmú ni ẹ ti rójú mi ń bẹ̀ ẹ ti rí gbogbo information mi ẹsẹ̀ ń tọ́ pé kí n lọ wá gbà kan wá kí n lọ wá àwò kan wá kó tó di wípé mo lè èló dẹ̀ ló lé lórí owó náà wọn náwó tó yẹ kó wà náà àkáǹtì ẹ̀ is three hundred kó ti lé ní three hundred seven thousand ló lé ń bẹ̀. mo bá wọn fa wàhálà débi pé wọ́n dẹ̀ kó so gbogbo àwọn nǹkan yẹn ibi tó bá yẹ ká ti lo ráìtì wa a ní láti máa máa lò bọ́yìn nǹkan tó máa ń ṣàwọ̀ èèyàn ní wípé torí pé ìbọn ni Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì fi ń kọ̀ǹtró wa a máa ń bẹ̀rù láti approach ọlọ́pàá a máa ń bẹ̀rù láti approach sójà tó bá wà lórí right ẹ̀ kò sí nǹkan tó lè bá ẹni paramilitary fà. àbọ̀wọ̀ àbọ̀yẹ̀. so kọ́lọ́run bẹ Elédùmarè kó ṣàánú wa ẹ jẹ́ ká kọ́kọ́ promote àṣà àti ìṣe wa tá a bá sì wà nínú Nàìjíríà àwọn pípì ò ní kankan tó lè hó fà wá àti sọ́sọ́sọ́sọ́ ìhun tó fi ìṣìfì ń control wa lénìí àwọn òfin ìsìlámù yìí òun náà fi ń control wa torí pé tí ò bá ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní máa géèyàn lọ́wọ́ ní Kaduna géèyàn lọ́wọ́ ní Kano nítorí ẹ̀sìn kíjọba dẹ̀ má rí nǹkan kan ṣe sí i. àbọ̀rú àbọ̀yẹ so kọ́lọ́run lédùmarè kọ́ wa mọ̀ ṣe kó ṣàánú wa o. àbọ̀rú àbọ̀yẹ. wọ́n ìbọn ṣíṣe àbá mi. ṣé rí mò ń gbádùn ètò yìí ṣé rí ọmọ àlè ọmọ àlè àwọn ọmọ àlè ló ń dààmú àwọn ọmọ ọpọlọ Yorùbá ṣé ń gbọ́rọ̀ mi dáadáa. <clears throat> àgbọ̀ yóò já sún bàbá. àwọn ọmọ àlè inú wa ló ń dààmú àwọn ọmọ ọkọ mi ò tí ì rí yàláyà ọlọ́pàá náà tó máa fọ́ọ̀sì mi sòyìnbó àjọ máa mú nǹkan lẹ̀ o lọ́wọ́ tá a wà yìí àwọn ọmọ àlè tó wà nù wa náà ń dààmú àwọn ọmọ ọkọ bùrọ́dà mi tó tán parí ọ̀rọ̀ láìpẹ́ wọ́n sọ̀rọ̀ pé nàìjíríà o kò lè pè wá kò sẹ́ni tí ò mọ̀ yẹn but àwọn ọmọ àlè tán dààmú àwọn ọmọ ọkọ ni ṣé ẹni gbogbo àwọn tán wà ní áùsì àwọn rẹ́ẹ̀pù àwọn sẹ́nítọ̀ àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ wọ́n mọ̀ pé Nàìjíríà ò lè pé ìwà ọkọ̀ kan wọ́n àpò tí náà ń dù ṣé iṣẹ́ wà fún wa láti ṣe gan iṣẹ́ pọ̀ fún wa láti ṣe ara ẹni mò ń sọ fún mi pé mi ò tí ì rí ìyá ọlọ́pàá tó lè fagidi fọ́ọ̀sì mi sọ yìí lẹ́ńtẹ̀ mi. sójà fẹ́ kú ni kí ló fẹ́ jẹ yóò tó fẹ́ ní pé dandan dandan kí máa bóun sọ ìbò sójéde bàbá tèmi. mo máa mo máa ní problem pẹ̀lú àwọn àwọn agbófinró nàìjíríà ádà sójà ni torí mo pilẹ̀ èyí ti ìyànjẹ mo èyí tí wọn bí ìgbẹ́ni tí n bá rí wọn mi tiẹ̀ because mi ní fún ẹ̀ ń bribe sọ̀rọ̀ mi yẹ yín but torí pé àwọn ọmọ àlè tán dààmú àwọn ọmọ ọkọ ló wà ń jọba for longest time ẹ̀yin ẹ wo tẹ́ bá gbogbo àwọn adarí tá a ti ní for ìgbà tí nàìjíríà ti bẹ̀rẹ̀ independence àbí kí náà pé àwọn yorùbá tó tó tó fagídí ṣèjọba náà ọmọ àlè ni wọ́n bàbá ọbásanjọ́ ọmọ àlè ni because tẹ́ bá wo gbogbo bí ok wọ́n pa deborah gbogbo nǹkan tó ń ṣe ní north yẹn ṣé ara òfu àwa ọmọ yorùbá ni àwọn tán wà nílé ìjọba tán láwọn ṣojú àwa ọmọ yorùbá tí wọn mọ wọn rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni torí pé àwọn ọmọ àlè ti pọ̀ jù láàrin wa wọ́n dààmú àwọn ọmọ ọkọ̀ ẹ wo gbogbo nọ́ńsẹ̀ǹsì tí bọ́ọ̀ rasidi yẹn ń ṣe níwò ṣèjọba orí ni wọ́n rí wọn nà á ṣùgbọ́n àwọn ọmọ àlè ló dààmú àwọn ọmọ ọkọ̀ but iṣẹ́ pọ̀ fún wa láti ṣe tẹ́nìkan bá ń sọ̀rọ̀ pé nàìjíríà máa da nàìjíríà máa da ènìyàn ń tan rẹ̀ jẹ ni ènìyàn ń tan rẹ̀ jẹ tá a bá gbára wa lọ́wọ́ wọn tá a bá gbára wa lọ́wọ́ ẹ̀yin náà wò ó ṣé orí ń dùn bàbá Tinubu ni wọ́n kó ninety billion lọ sí mẹ́ka wọ́n fi ń rán àwọn kan ẹ mọ ninety billion yẹn mọ iye hospital tó lè kọ́ sínú nàìjíríà ni ṣé ká àmọye tó lè kọ́ sínú nàìjíríà tó tún máa ra oògùn síbẹ̀ ẹ̀yin ẹ̀ wo bo ìgbésí ayé wọn ní north tó bá ti wá mu ṣùpà kò bá ti wá mu náà ìgbésí ayé wọn ò bá ti wá ṣùgbọ́n àwọn ọmọ àlè tán dààmú ọmọ onílé náà wà níjọba àbọ̀rọ̀ mi àwọn ọmọ àlè tán dààmú ọmọ onílé wà níjọba gbogbo wọn ò dẹ̀ ní sóríire wọn ní jèrè àwọn ọmọ wọn ọ̀rọ̀ ìpè ò tiẹ̀ ràn eléyìí ọ̀ǹtí tá a bá fèsì wọn wọ́n náà wọ̀n gedegbe ẹ̀rí gbogbo àwọn ní ṣẹ́rí àwọn àwọn oníláwàní tẹ́ ń wò yẹn kò sí wọn ní option kankan mo ṣe máa bá kú nìyẹn because ọ̀rọ̀ tó wà lẹ́ ó dàbí kéèyàn sí shoprite kalẹ̀ ká máa jangi mọ́ ẹ mọ̀ pé shoprite wọn là ń túká yìí because kò sí nǹkan kan ju pé kán kán parọ́ fáwọn èèyàn kan jẹun lọ gbogbo tán kí ò ní mí nì kò ní àwọn tẹ́ẹ̀dẹ̀ ń torí wọn gbẹ̀ẹ́sìn wọn àwọn ẹlẹ́sìn gan ò mú etiquette mi sin àwọn tó ní ẹ̀sìn gangan wọn mú báyìí i live in Cairo mo mọ bá ṣe ń live in Cairo sọ̀rọ̀ mi yẹ wọn tún wọ́n mọtí ju anything lọ church wà ń bẹ kálukú ló ń ṣe live ẹ̀ but nílẹ̀ Yorùbá torí pé àwọn ọmọ ọkọ àwọn ọmọ àlè náà ń dààmú àwọn ọmọ ọkọ àwọn ọmọ àlè ti pọ̀ jù gbogbo wọn tán wà ní house ẹ̀ ṣé wọn mọ nǹkan tó tó tá a nídìí nílẹ̀ Yorùbá ni wọ́n mọ̀ náà ṣùgbọ́n torí àpò tí náà ń dù kò kàn wọ́n wọn á ṣe ọdún mẹ́jọ wọn bá tún yá gbogbo àwọn atúmárí nínú wa náà tí ó kàǹpéè fún wọn tí wọ́n fún lówó tí wọ́n gbé gàrí àti ẹ̀wà fún that's all but n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ àlè tó ń dààmú àwọn ọmọ ọkọ gbogbo àwọn àfáà yẹn máa ṣe rò pé gbogbo nǹkan tá à ń sẹ wọn gbọ́ wọn gbọnà wọn rí pákàrà ti tú sépo gbogbo àbùràkàdá àbùràkàdá àwọn tó ń sọ nínú Kùránì wọ́n rí pé àwọn èèyàn ti ń tọ́ ọ̀bọ̀ lójú it's not only Nigeria wọ́n kọ́ tó ń sọ. wọ́n tún wá máa pe àwa tá a tún ti tọ́ ọlọ́run tún ti fún wa tó ti ń tọ́ fọwọ́ tọ́kàn àwọn ọmọkùnrin aláìmọ̀ kan àwọn gangan aláìmọ̀ kan àwọn ní òun mọ̀ kankan tó wọ́pọ̀ lọ́wọ́ kó o mọ̀ kankan. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe Nàìjíríà nìkan ló ti ń ṣẹlẹ̀ gbogbo ok ọlọ́ba sọ̀rọ̀ kan ní ìsìn ọlọ́ba sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àwọn àáfàá kan wọn ò níṣẹ́ lọ́wọ́ ẹ ẹ̀ já tìrìtì ọ̀rọ̀ yẹn délẹ̀ tẹ́ tó fi gbé mi wọ̀. ẹ má bínú ẹ jẹ́ ká kọ́kọ́ ka ilé ìtọ́nà ẹ má bínú ẹ jọ. kí ló dé tẹ ẹ já tìrìtì tẹ̀kan délẹ̀ tẹ́ fi gbé mi wọ̀. ẹ máa sọ one minute one minute ẹ jẹ́ ká sọ one minute. ẹ máa ṣe ẹ máa ṣe tẹ́ ẹ bá ti pẹ̀lú ètò. ọ̀rọ̀ tẹ sọ ló bọ́ọ̀lù ẹ̀sìn kankan nínú ẹ̀sìn islam tí àwa tá a jẹ́ àfẹ́sìn ò mọ́. ẹ ah ẹ tiẹ̀ ẹ jẹ́ ká kà á tán kẹ́dẹ̀ wàá ṣàlàyé tá a bá ti kà á tán ẹ jọ afáṣàkí ó yá ms. they raided us in our settlement. ẹ gbé láti bẹ̀rẹ̀ because àwọn èèyàn àwọn ẹlòmí lè ṣẹ̀wọ̀n níwọ̀n nígbà ọmọ afa ẹjọ ẹ fún wa ní ẹ jẹ́ ká sáré kà á ní kà á tán díẹ̀ la máa kà á mbẹ̀ ẹjọ àfa. altobori volume nine page thirty-one. ẹ jẹ́ ká pè bí alitabari volume nine page thirty-one. muslim drag muhammad as thief àwọn muslim ẹgbẹ́ tí nàìjíríà jáde gangan. ẹ a máa gbé jáde jẹ́ ti ẹ̀ka náà àwọn muslim àwọn ará mọ́ṣáláṣí wọ́n wọ́ muhammadu ní wọ̀kúwọ̀ torí wọ́n mú un jáde. mo ti fààyè nǹkan ta rí ni ẹ sùúrù àfọ. ẹ bẹ́ẹ̀ bù ní ṣé bí gbàdé sọ̀rọ̀ àwọn ògún ní ìsìn ṣé bẹ́yìn náà takò mí. èmi ò nígbà mo jáde tẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ èmi ò bá yín jáde ká kà nǹkan ta fẹ́ kà yìí. ẹ̀rí tí mo mú wá ẹ̀yin ò ah, mẹ́rin wá àfa ṣáàdì bàtí jọ ń ta kí ẹ̀yin wọ́n náà àfàdà. kàkàdé lẹ́nu ẹ jẹ́ kàkàdé lẹ́nu ẹ jẹ́ kàkàdé lẹ́nu. ẹ̀yin jẹ́mi ọ̀sọ̀rọ̀ bàtí mo ah. sọ̀rọ̀ tèmi ṣe ẹ jẹ́ kí mi wí tèmi ó yẹ máa kà á ẹ máa bú ànábì lọ́ka máa gbọ́. àbú ah, afẹ́ kan kan ta rí ni àbú ànábì. ẹ ń bú ẹni wọ́n wà ànábì ta lẹ́ni tí ó ta ló tó bẹ̀ tí ó wà ànábì. ẹ jẹ́ ká kàtàkì wá ṣàlàyé èmi kọ́ mo kọ́ náà ẹ ń gbé nǹkan jáde lédè tí wọn ò fi kọ èdè míì tí wọn tú sílẹ̀ fi gbé jáde àlejò oríjìnlẹ̀ èdè yẹn dà. Eh, ẹ àfọ àtẹ̀jẹ̀ tó ti dábàá ti kà á lọ́wọ́ sílẹ̀ Ah, afa afa ẹ eh, mufti ẹni sùúrù mufti ẹni sùúrù afa mo wà pẹ̀lú yín wà látàárọ̀ ẹ má bínú tẹ bá wò pé bá a ṣe. Eh, ẹ ẹ sílẹ̀ yìí mi o ẹ sílẹ̀ eh, yìí mi ẹ takun mi ni o. ẹ má bínú afa tó bá ti kàdísì yìí tán tó bá ti kàdísì yìí hmm. tán ẹjọ ẹ hmm. kíkọ ká gbogbo gbogbo bí wọn bá ti lè kà jáde ẹ mọ fi ṣe bínú ẹ fi soṣù kẹfì para. èmi ò àmọ́ àti bá yín bínú tí mo ti mọ̀ pé ẹ̀ bá lẹ́bí sọ̀tà. wọ́n gbé ah. àdísì mi wá ibi tí Muhammadu ti jí pátá gbé wọ́n gbé yẹn wá tẹ́ ẹ sì kà Arabic fúnra yín bẹ̀tẹ̀ bá fẹ́ tu. ó kẹsẹ́ lè yẹ ṣe ibi tó ti jí pátá tẹ̀ ń wí ni. eléyìí níbí báyìí wọ́n jọ lọ jalè ni wọ́n lọ jagun wọ́n wá kẹ́rù wọ́n kẹ́rù wálé so ó wá ní pátákì tó wà nínú ẹrù yẹn bí àwọn akànbíyẹ jẹ ká máa kà á lọ bá yẹn akànbíyẹ jẹ ká yẹ ẹgbẹ ó yẹ ká láti bẹ̀rẹ̀ ó yẹ ẹgbẹ. Al-Tabari volume nine page thirty-one. Al-Tabari la fẹ́ volume nine page thirty one ó muslim drag muhammad as thief. àwọn mùsùlùmí ará mọ́ṣáláṣí mùsùlùmí tù wọ́n wọ́ muhammadu ní ìwọ̀kuwọ̀ tó ló jalè they raided us in our settlement. àwọn muhammadu lọ jalè níbi tí àwọn kan fi ṣe ibùgbé. though we were men who retaliated. àwọn ọkùnrin kan wà tọ́tọ́kùnrin tó sọ ọ̀gùn tí wọ́n dúró tán pé muhammadu ò ní já wa lólè. This is the end of Abuwaja report. Ibi tí Abuwaja tó parí ìròyìn tiẹ̀ sí nìyẹn. To return to the report of Amir bin Shuaib. Kí a padà sí àlàyé tí Amir bin Shuaib náà tún sọ. After the messenger of Allah had completed the return of the captives of Uneya to their families. Nígbà tí Muhammadu ti ṣetán láti ibi tó ti lọ dá ẹrù àwọn kan mọ̀lẹ́bí kan tá à ń pè ní Umar ètò lọ padà tó ṣetán tó ń lọ. He rode away muhammadu wa ń wa kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ̀ṣin ó bá ń fò ó bá ń dùn lọ ẹlẹ́ẹlẹ́ẹlẹ́. the people followed him saying. àwọn èèyàn bá ń lé muhammadu lọ bá ń pariwo pé. oh messenger of allah. muhammadu òjíṣẹ́ allah. divide our booty of camels and small cattle among us. alọ́kọ́lóhun kígbe fún wa ní tiwa gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí tá a jí fún wa ní tiwa nù ẹrù yẹn. until they forced him back against a tree. bó ṣe gbá muhammadu mú nìyẹn bó ṣe fẹ̀yìn ẹ̀ta gbá nìyẹn fẹ̀yìn muhammadu tigi and his mantle was pulled away from him. bó ṣe já muhammadu sí o nìyẹn o wọ́n gba aṣọ gba aṣọ kó tó kó no ẹ̀ka débi tó ti ń bẹ̀rẹ̀ kọ́ fún un náà ẹ̀ka débẹ̀ yẹn bẹ̀rẹ̀ amadé. he said. muhammadu wá ń wí pé ẹjọ́ ẹ ṣàánú mi. oh man. ẹ̀yin ọmọ ènìyàn ẹ ṣàánú mi ẹ gbà ẹ má jẹ́ rìn ìhòòhò ọjà. give me back my mantle. ẹ fún mi láṣọ mi àti ṣòkòtò mi ẹ má jẹ́ rìn ìhòòhò ọjà ẹ ṣàánú mi. so àti àfa naam ṣe wá rí pé gbogbo ohun tí ẹ kà yẹn eh, eh, èébú lẹ bú. Eh, ẹni sùúrù àfa olówó èkó ẹ̀mẹ̀ rẹ ti ṣàbòsí tó yẹ pé arabic lẹ bá kà ní àwọn yẹn máa ṣe àmì ó bá wa ṣe àmì ọ̀dà kọ́mẹ̀dì ẹ dákun àmì. ẹ ṣe ṣé kí n máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣe é rí pé gbogbo ohun tí ẹ kà yẹn sí èébú lẹ bú english tí wọ́n ń tú tí wọ́n ń kà kọ́lẹ̀ ń tú ọ̀kan nu. ẹlẹ́kẹ̀dì pé ṣé ìmọ̀ kan ní english ṣé máa kan ní english. rárá níbo ni níbo ni ó ti rìnrìn wò ó ti rìnrìn wò wọjà. ẹni tó daṣọ lọ́rùn ẹ̀ tó ń bẹ̀rẹ̀ kọ́ fún un láṣọ ṣé kò rìn wọjà oh ni. àníṣe rí tẹ́ ẹ̀ka yìí ah, ah, ah. kì í ṣe àdìsí ànábì. àfa ẹni tí wọ́n daṣọ lọ́rùn rẹ̀ àti ṣòkòtò ẹ̀ tó ń bẹ̀rẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹyin lẹ́yìn bá bí tẹ́ ẹ ti rí yẹn. ẹ lọ kà fúnra yín. iná òun lómi ò jẹ́ kà fúnra mi ẹ gbé arábìkì ẹ̀ jáde. àbọ̀dúbọ̀ yẹ. ẹ gbé arábìkì ẹ̀ jáde sẹfẹ deny àdìsí yìí bóyá kẹ́nìkan máa kà lébò àbí ẹfẹ sọ pé kẹ́nìkan máa kà lébò mi ò lè deny mi ò lè deny àdìsí tó bá jẹ́ original sẹ́rí yìí tẹ̀yìn gbé wáyìí irọ́ ni ẹ fi pa nítorí pé ẹ fẹ́ bú àlẹ́bí lówó ìpínlẹ̀ àwọn èèyàn sì ń bẹ ms ẹ jẹ́ ká lọ Quran ibi tó ti jí pátá yẹn ẹ jẹ́ ká ka Quran Quran àti àdìsí ibi tó ti jí pátá ẹ jẹ́ ká. ọyẹ ẹgbẹ́ Quran wá. ta ló lóun wẹ́kọ̀mù àbọ̀rúbọ̀ yẹn eléyìí tí ẹ ṣe yìí ẹ parọ́ síbẹ̀ ni kò sí kò sí àdìsí kankan tí ó sọrú eléyìí síta. ẹ jí wọn gbé kúrà wá. ẹ gbé arábìnrin ẹ wá ẹjúwe bí ó wà àtàbárí kò sí. a ní òsán àdìsí tàbárí kò sí àdìsí ẹgbẹ́ tàbárí rárá o ẹ arábìnrin ẹ wá no àtàbárí níbi tó ti jí pátá lábẹ́ fún wọn o. ilé olè náà méjèèjì. rárá o àdìsí àtàbárí yẹn ẹgbẹ́ wa larabic ẹ̀yà rí ẹ̀yìn lè rí i bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́bí tẹ́ ti wáyé jáde ẹ̀yìn lè rí o ẹ̀yìn lè rí o. ok ó yẹ ká ilé kẹtù. àyà kùránì nílé yìí wà á máa ká nàlí nàbì yín àyàwó là wà á máa yẹ gìlòlìyà tí ibì máa rọ́ọ̀lá yà thumma tuwaffa kullu nafsin bima kasabat wahum la yuslamun ó yá kí lẹ fẹ́ fàyọ́ ń bẹ̀ tẹ́ fi gbé wa. fa ẹ tú nǹkan tẹ kà náà àwa fẹ́ mọ̀ nǹkan tẹ tú ẹ tú fún wa náà. ok wa ma kana linabiyyin kò tọ́ sí èyíkéyìí tó bá ti jẹ́ ànábì àwa ọlọ́run ẹnikẹ́ni tá a bá ti pè láànábì àwa ọlọ́run kò tọ́ sí i kèésà ní màmá ni wọ́n ń rí fọ́ọ̀rọ̀ sí ibẹ̀ yẹn. wọn sọ pé àbẹ̀rẹ̀ àfáàní màmá yìí. ebe ni tu ni mò ń tu náà nìyẹn. ẹ tu yẹn lọ àbẹ̀kẹ̀ ah, yẹn náà. wà á máa ká nàní nábì yìí ẹnikẹ́ni tá a bá ti pè láànábì kò tọ́ sí i. àyàwó là kó ṣe àfọwọ́rá. wọ́n máa ń yẹ́gi lòlì ẹnikẹ́ni tó bá yìí ṣàfọwọ́rá. <laughs> tó jalè tó jalè yẹ àti ibi máa gàlẹ́ ayọ́ ọmọ ìyá ma. ó jalè ń bẹ̀ yẹn ok kí ló àfa ẹ̀ máa bí kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi ní o ó jalè ń bẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé ibẹ̀ fún wa dáadáa kí ló ṣẹlẹ̀. ànẹ́bí tí sọ bẹ́ẹ̀ ẹni sùn àkànbí àmọ́ kí ló ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ tó bí ọ̀rọ̀ yẹn ṣàlàyé fún wa ẹ̀yin ní ó jalè kílẹ̀ yìí ká tẹ̀fisọ̀ yìí kó jalè ní tó ká tó fi tẹ̀fisọ̀ kó jalè ní ẹgbẹ́ wa ìtumọ̀ ìtumọ̀ níta níta mi ó tó èmi tutù. kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí. àṣàfọwọ́ra kéèyàn ó jalè náà ń pè ní àfọwọ́ra. kí ló ṣẹlẹ̀ ẹ̀yàn náà fún wa ẹ̀ ṣàlàyé fún wa dáadáa. ibẹ̀ ibẹ̀ ẹgbọ́ bí mo ṣe tún yìí sí wà má kánà nínú ẹ̀bí yìí. kí ló ṣẹlẹ̀ tí àyà yìí hmm. sọ̀kalẹ̀ ẹ ṣe ẹ eh, ó yà yín náà sọ tó ṣẹlẹ̀ tó yẹ wí. àwọn béèrè ni àfa àyẹ̀bẹ̀yìn àlàfà wa kí ló ṣẹlẹ̀. ẹ̀yin lẹ sọ yí pé ẹ̀yin lẹ sọ yí pé ó jáde. àfa ẹ má bẹ yẹ má bínú kí ló ṣẹlẹ̀ ta ló ṣàfọwọ́ra ẹ ṣe ohun tó ṣẹlẹ̀ rèé mò ń bọ̀ wá ń gbé jáde sábàbù nùzó. Um, èèyàn kan béèrè question kan sáré ọ̀hún sáré ẹ̀yìn ó ní kí ló dé tí àwọn àfa máa ń sọ pé àwa ọlọ́run àwa ìsọ ẹni ẹni bá ń gbọ́ nǹkan gbogbo àwọn idols tí wọ́n worship gbà yẹn Allah náà include ẹ̀ kí ó tó ti pa Allah nìkan ló ń lò gbogbo ẹ̀ ni wọ́n sọ papọ̀ náà sọ di ẹyọ kan ló fi jẹ́ pé tó máa fẹ́ rè fà sí Allah. irọ́ ló pa irọ́ ló pa ìdúkùtù ìmúkùmí ló wí. ẹ má wọrí ẹ má dà sí tọ̀dọ̀ tèmi nígbà yẹn wọ́n ń jọ́sìn fòórùn wọ́n ń jọ́sìn fòṣùpá ìsìn náà àwọn mùsùlùmí oòrùn ló máa dìtámì àsìkò tó máa kírun so ó sì ń ṣiṣẹ́ òṣùpá ló oòrùn kan ló dìtámì ẹ má wọrí ẹ lọ ẹ mú nǹkan tá a ní kẹ mú wá òṣùpá ló máa dìtámì ìgbà tó máa máa wẹ̀ òṣùpá ló máa tó gba àwọn kẹ tẹ bá dẹ wo symbol islam ẹ rí i pé eh, star and uh, and crescent moon òun ni so gba àwọn kìnìyàn náà ló ṣì ń ṣiṣẹ́ gbogbo ẹ ni wọ́n sọ papọ̀ wọ́n sọ dẹyọ kan ló fi jẹ́ pé àwa Ọlọ́run ló máa ń lò ìyẹn àwọn àfa àwa àlá. ok ẹ jọ ẹ jẹ́ kí àfa ò sọ ìtàn tó bá ìtàn tó sọ àyà yìí kalẹ̀ torí àmọ̀ pé gbogbo ẹ̀ vas kúrò àpárátá ànábì Muhammad ni wọ́n mú wá fún wọn ò mú wá fẹ́ nìyẹn kan nígbà tí wọ́n fún ànábì Muhammad mẹ́sẹ̀gì pé ẹnìyẹn kò gbúdọ̀ jí nǹkan kan àbí ànábì wọ́n lé ànábì gbúdọ̀ jí nǹkan kan bí àfàfẹ́ sáfẹ́ dìvẹ́ndì ẹ̀ pé kẹsàn-án ànábì náà wí bẹ̀yẹn ẹ jẹ́ kó dìvẹ́ndì yẹn náà. ó yá àtijọ́ wà ń bẹ́ẹ̀. ẹ mẹ̀jẹ̀ gbé sábàbù nùsùlẹ̀ jáde ó yá bisimilayi rahman rahim. kan bí ẹni sọ ẹ jẹ́ kó wọn kọ́ ṣàlàyé fún wa náà ẹni sọ kan ẹ ṣàlàyé àfa àwọn. wọ́n ní hadathana muhammad bin abdul malik muhammad ọmọ abdul malik òun ló sọ̀rọ̀ yìí fún wa bí àdìsí ṣe máa wá nìyẹn o ẹ sáà ti tọ̀dọ̀ tiyín náà o bin abi shawarib ọmọ ọmọ abi shawarib hadathana abdulrahman bin ziyad abdulrahman ọmọ ziyad òun náà sọ̀rọ̀ lórí ẹ̀ hadathana khasif khasif sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí hadathana moksim moksim náà sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní hadathani ibnu abbas an adil aya aya ọmọ abbas sọ̀rọ̀ fún mi nípa aya tẹ̀ ń wí yìí kí la aya náà wà má kàánà lè nábì yín an yaghulla wọ́n ní aya yìí nazza láti fi qatifati hamra fuqidati yawm badri wọ́n ní èkìsà kan ni aya yìí sọ̀kalẹ̀ fi fati àmúra ó sọ̀kalẹ̀ nípa aṣọ kan bí eh, gígé aṣọ ni ó wá jẹ́ pupa fúkìdá ti yá ọmọ bàdìrì wọn ò rí i mọ́ lọ́jọ́ ogun bádàr fọkànlá bàdùn nọ́ọ̀sì àwọn apá kẹyìn àwọn èèyàn wá sọ wípé làálà rọ̀ṣúlù láì sọ̀lọ́lá àdìwọ̀ sọ́lám àkàdà bóyá nàbì ló mú fa akitaro fìdálì wọn á bẹ̀rẹ̀ sí ní ìdíyàn bóyá àbọ̀ ní àbò ńkọ́ àbò ní àbò ńkọ́ fa anzalọ́lá ọlọ́run wá sọ̀ kalẹ̀ wípé wà má kánà nabi. nábì yìí gbogbo ẹni tá a bá ti pè lánàbì kò lè ṣẹlẹ̀ sí wọn láyé àyàhùlà kí wọ́n mú nǹkan ní nǹkan. ṣé dàwọn mú kó lóṣù oko. kí wí. mo lánàbì náà lọ sọ pé àyà sọ̀ kalẹ̀ mo lánàbì ni wọ́n tìrìn olè mọ́. ẹ dúró ẹ dúró àkàbí àkàbí ẹ dúró ẹ kémi bọ́dọ̀ kọjá dé mẹ́yẹ wọ́n ní wọ́n bá nàbí sọ̀rọ̀ sẹ́yìn kúrán ànábì wọ́n bá sọ̀rọ̀ ànábì ni wọ́n bá sọ̀rọ̀ ní kúrán mo bẹ̀ níbẹ̀ sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ ànábì pé ẹnì kankan kò gbúdọ̀ jí nǹkan nínú nǹkan ogun ṣé ń gbọ́ mi o wọ́n máa sọ pé àbí ànábì ló jí ànábì ò máa jí tẹ́lẹ̀ náà sọ pé àbá ànábì ló jí nínú ìtumọ̀ tẹ́ ka yìí ànábì ò jí rí náà wọ́n sọ pé àbúrò tẹ́lẹ̀ tí o bá ti mọ̀ jí tẹ́lẹ̀ ẹjọ́ sọ fi lè lọ olórí lè tẹ́lẹ̀ wọ́n ti tòótọ́ sì ni ẹlẹgbẹ́ lẹ́tọ̀ ìmọ̀ ẹ̀dẹ́ ó sọ ó lànà bí kẹ́ lọ́ọ́ mú ni. ta ló lọ́hùn ó dàbí nàìjíríà sọ̀rọ̀ bí Tinubu ṣe jẹ́ number one citizen of Nigeria tóun ló dé aṣọ rọ̀ kìmú kún wá wá wá àga àkẹ́tì nínú àga tó ń fi ń jókòó nínú aṣọ rọ̀ ta ló fẹ́ láyé àtàníjà kú apá ó máa jọ máa kú yẹ́yẹ́ tí wàá lọ bá Tinubu pé a fi àga kan sàwátì o ṣé ń ṣe ẹ̀yìn lẹ́gbẹ́ sẹ́wọ̀n pé wọ́n ti ń suspect ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti ànábì ọ̀sẹ̀ mọ́ ṣe. ṣé ṣé ẹ ti sọ̀rọ̀ ti yín tán. kó jí nǹkan mú kọlọ́fọ́ àyíṣà lé. ṣé ẹ ti sọ̀rọ̀ ti yín tán. so pátá yẹn tó wájú ó du àwọn sàábẹ̀ ni pé ojú gbogbo. pátákọ́ pátákọ́ ni wọ́n pè é pátákọ́ ni wọ́n pè é. <laughs> àwọ̀tẹ́lẹ̀ sá ni. pátákọ́ ni wọ́n pè é. àwọ̀tẹ́lẹ̀ ni. kò tí fàtò àmọ́ra ni wọ́n pè é. nǹkan tí afọ́sàkì sọ kò sẹ́yìn kankan tó pè ní àwọ̀tẹ́lẹ̀ ó nìyẹn ẹgbẹ́ e jáde lọ́dọ̀ yín olówó èkó ẹjá kankan bẹ́ẹ̀. kò tí fatu àmúrà ẹ jẹ́ kí n fèsì tá ẹ béèrè ẹ bẹ́ẹ̀ ti béèrè béèrè mi no rárá ẹ kọ́kọ́ jẹ́ fèsì tá ẹ béèrè náà ẹjẹ àyànjú eléyìí ẹ má gbà lọ́fà ẹyà àyànjú eléyìí. rárá ọ̀rọ̀ tí ẹ kọ́kọ́ béèrè yẹn ṣé bí ta lọ́lọ́ ló yìí rárá rárá rárá rárá bẹ́ẹ̀ bí a tó wọlé kọ́ yẹn. rárá ẹ bá àti ń ṣe ká ẹ tó wọlé yẹn ní ká ṣe máa ṣe ìbéèrè tẹ ẹ béèrè yẹn ẹ ń dáhùn ẹ̀ ebe yìí ti béèrè béèrè ní ìsí anabi sallallahu alayhi wa sallam pé lọ síwájú ogun ta ni ó tún máa bí. ìbéèrè yẹn tí wọ́n wí bí ẹ fẹ́ takò ànẹ́bì ní ló jẹ́ kẹ́ ẹ tú gbabi tẹ́ ẹ gbé ìgbà yẹn ẹ fẹ́ bú ànẹ́bì ló jẹ́ kẹ́ ẹ tú gbabi tẹ́ ẹ gbé ìgbà yẹn ọ̀rọ̀ tí wọ́n wí bí ò ní í ṣe pẹ̀lú pẹ́ nìkan kan jí nǹkan kan gbé kò ní í ṣe pẹ̀lú ẹ̀ wọ́n ti yẹ̀ láàrin ara wọn pé àárí kìíní yìí mọ́ níbo ni kìíní yìí wà lè wà á bóyá ànẹ́bì bóyá ànẹ́bì mu kò sẹ́ni kankan tó sòfin ẹjọ́ ẹdí nǹkan ogun mú ẹ̀ àfa kó o ti mú dàdé àdébì lọ́wọ́ pé ẹ mẹ́jì nǹkan ogun mú ẹ nǹkan ogun mú. àfa ẹja gbọ́rọ̀. ọ̀rọ̀ yóò dẹ̀ wáyé wọ́n wá ń jiyàn láàrin ara wọn nìyẹn ọlọ́run dẹ̀ mú fáàsì ránṣẹ́ pé n ń sọ yẹn gbogbo ẹni táwa bá ti ṣe láàánẹ́bí ò lè kò lè dẹ́wọ́ ẹ̀ wò kí nǹkan ẹ má rí nǹkan mọ́ kó wá jẹ́ yóò mu kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kódà kódà kódà ẹgbẹ́ ìrẹ́ ìgbà kùránì gbọ́ àwọn ìgbà kùránì gbọ́. kò bójúmọ́ àfa ẹ̀ gbọ́ tèmi. bẹ́ẹ̀ báwo ma ṣe gba kùránì gbọ́ yẹn làwọn kan gba báíbù gbọ́ àwọn kan sì gba ifá gbọ́. àfa ẹ̀ ní gbàgbọ́ tẹ ẹ fẹ́ defend ló jẹ́ ká ẹ máa tako Quran bẹ́ẹ̀ sì ń tako yẹn ẹ máa ń gba Quran náà wọ́n máa ń kà ní láti ní ah, ah, ẹni tó bá tó Quran tó bá yẹ kó kẹ́kọ̀ọ́. ọ̀pọ̀lọpọ̀ àtàbí mùsùlùmí pọ̀ níwa náà alájúyọ̀ yín lọ ẹ̀dùn ẹ̀sẹ̀ sùúrù wọ́n ní nínú àyà yẹn wọ́n ní wọ́n ní ẹ̀dùn ẹ̀bùn fẹ́ sọ wọn kan ní ẹ̀dùn ẹ̀bùn fẹ́ sọ wọn kan wọ́n ní tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ àdé tàn pa nígbà tí wọ́n wá aṣọ pupa nínú aṣọ ṣẹ́ ń gbọ́ o àyà wa sọ̀kalẹ̀ wọ́n wá wò pé àbánàbí lòmù àbó nǹkan àyà wa sọ̀kalẹ̀ pé a fún òṣìṣẹ́ kan láṣẹ láti múnú ẹrù ogun ta nọ́mbà sọ̀rọ̀ òṣìṣẹ́ mélòó wà mẹyẹn àlẹbí nìkan kọ́ ló ṣiṣẹ́ tó wà mẹyẹn ni sọṣiṣẹ́ mi wà mẹyẹn lẹ́yìn mọmọ ni ẹ bọ tó wà mọ náà. ìkan tẹ́lẹ̀ kan fẹ́ béèrè nìyẹn. ìkẹjọ wáyé àfọ àyí ni pé pátá yẹn wọ́n sì mọ́ ni o wọ́n lè máa mọ òun náà mo ti fẹ́ sọ fún wọn ṣé ọmọ pé ànábì tó padà wọ pátá yẹn wọ́n ka mọ́ǹdì táfà tó dé kàlífà lòun fẹ́ ràn wọ́n lọ́wọ́ kàlífà ilé ṣí máìkì ó dà páfà nìkọ ṣé mọ̀ pé Muhammadu wọ pátá yẹn wọ́n padà ka mọ́ǹdì wọ́n dẹ̀ tún símọ̀ ìgbà tó kú. irọ́ nìyẹn èébú nìyẹn ṣé ká gbé jáde owó pátá yẹn ṣé ká gbé jáde owó. èmi ò sọ tó èmi ò sọ irú tẹ́ ń sọ yìí sí òrìṣà lẹ́ẹ̀kan tẹ́ fi gbaná jẹ. ẹgbẹ́ wọn ṣe kọ́tà ka ah, fọ́ọ̀mù ṣe bí kọ́tà ka là ń kà síta. ẹ kàkọ́ ẹ tẹ́ kàkọ́ wà má kàlẹ̀ ní lẹ́fì yìí tẹ́rù kàníwìn tó wà nísàlẹ̀ yẹn ẹ̀gbọ́ mi ẹ̀gbọ́ mi ẹ̀ lè gbọ́dọ̀ lọ́wọ́ tó mi láyé ń bí ẹ̀ lè gbọ́dọ̀ lọ́wọ́ tó mi mo gbọ́dọ̀ lọ́wọ́ mo mọ wàmọ́ kọ́nà ní nábì yìí tẹ̀líwìnì kọ́nà sọ́jú àbí kẹsọ̀tẹ́nì ni wọ́n á pè é ẹ ó ní bẹ́ẹ̀ ṣe tú tẹ̀líwìnì yẹn ànábì kọ́ ni wọ́n wí. ibi tí wọ́n ní ẹ̀wọ̀n ànábì ó nírun níbi etí ó ah. fún ìgbọ̀n gbà tó wọ pátá yẹn pé wọn rí nǹkan tó rẹwà lára ẹ̀rí àtọ̀sí pátá yẹn màá gbé jáde ẹni sùúrù àfà ìgbà tó dẹ̀ kù wọ́n tó wá sí pátá yẹn mọ́ ni ẹni sùúrù mímẹ́ tó mùtù yẹn lè ṣí má ìgbọ́ ẹni sùúrù àfà á máa fi hàn yín ànábì wọ pátá yẹn pátá yẹn dẹ̀ fi tiẹ̀ gbà tó kú dẹ̀ tó wọ́n sí mọ́ èmi kọ́ mo mú tu yín èmi kọ́ mo mú tu yín. kẹ́kẹ́ má bàa mi mú tiẹ̀ mọ́ ayé tá a gbé ìwé kàjáde ní ìsìta àmọ́ ibi tíwèé yẹn ti wá. náà là ń dé wáyé. àtàbàrí ìwé ìwé náà pè ní tọ ẹhùn ẹgbà ìṣó jáde jẹ kàkà fún yẹn má ṣe yọ̀nà àmàbí jáde fún mi. nígbà tẹ́mi sọ̀rọ̀ òrìṣà ní ìsìn tí mo dákọ̀ òrìṣà ẹ ní òrìṣà ni wọ́n ń pè tilẹ̀ yorùbá èrè ni ti sáwọ́dí ẹ tako èyí tẹ́yìn náà mú wá yẹn irọ́ ni èmi náà tako ó yẹ ká gbọ́ wọlé ní tẹ́bẹ̀ náà sòdodo sẹ́bẹ̀ ah, ló dodo lẹ́ sọ. ms ẹgbẹ́síta kọ́lẹ́sì rí ẹgbẹ́síta kọ́lẹ́sì. ok wáyé tí ẹ̀yin ta ko òrìṣà lẹ́ẹ̀kan nígbà tí mo ní òrìṣà ilẹ̀ ń bọ òrìṣà yẹn làwọn ará sáwọ́dì náà ń bọ wáyé tẹ̀yin ta ko. kò ń ṣe kankan náà. ẹ yìí tẹ̀yin náà ń wí ilé ẹsẹ̀ nǹkan kan náà tíra tẹ̀ ń gbé wáyé tètè rẹ̀ sí. ibi wo èyí la kà ìwé wa kọ́ ìwé wa kọ́ nìyẹn ìwé táwọn ará yín kọ wọ́n ń pe àwọn kan ní mustashiriku àwọn mustashiriku yẹn àwọn àwọn yẹn ní àwọn àwọn kan bẹ́ẹ̀ nu wọn òyìnbó ni wọn àwọn kan náà ń bẹ yorùbá ni wọn irú yín báyìí gbogbo yín náà lẹ kékeré nígbà tẹ̀ wá kéékèèké gbogbo yín yẹn lẹ wá parapọ̀ láti kọ ìkọkúkọ jáde lórúkọ àlẹ́sìn ní sọ́nà àlọ́sọ́nà ẹ̀yin tẹ̀ ẹ̀ka yẹn ẹ̀sìn wa ni ó kọ̀ yẹn ẹ̀sìn wa ò ní kọ ìyẹn ẹni sùúrù ìkọ́tẹ̀ ìsọ́nsì. àdìtì nọ́mbà yẹn àdìtì yẹn sọ̀rọ̀ tí mo wọ́n ní ó ní irun níbi etí báyìí ọkọ̀ ọ̀tá yẹn ó fọ ìmọ̀ ń bọ̀ kí wọ́n gbà yẹn. àfa ẹni sùúrù ìkọ́tẹ̀ yìí kò yé wa ń sìn ni pé àdìsì tí wọ́n kà tán yìí nìsín ẹ̀yìn tiyín nínú gbogbo mùsùlùmí tó wà lágbàáyé ẹ̀ fọwọ́ sí sí ìkọ́tẹ̀ yìí kò yé wa nìyẹn ṣé mọ nǹkan tó ń dùn yín lórí ọ̀rọ̀ yìí tábàtúní ká bílèmù àwọn èèyàn gan ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ̀ ń ṣẹrú Sáúdí ẹ̀yin ló ká blame tó pọ̀ ẹ̀yin lẹ ń bá àwọn bàbá wa lórúkọ jẹ́ tẹ́ ever mú evidence jáde níjọ́ kan rí. lọ́nà wo lọ́nà wo. ẹni sùúrù a ti rí àáfàá kan tí wọ́n sọ ẹni sùúrù. ẹnì kan bá mi mú ti gbègbè báìkì mi bí ẹ má mú ti báìkì mi má. tọ́ba ah, eh, mú ti wọ́n gbà yẹn bí akájá kan máa dá sọ̀rọ̀ lọ. tọ́ba ah. ti ní kẹ́ ah, dákẹ́ kí n dákẹ́ mi ẹ jọ gbogbo lé number one ẹ jọ ẹ jí ká power tap abọ́lọ̀wọ̀ àbí seven hundred or one thousand ẹ wo bí táwa látàárọ̀ tá a ti ń ṣe live tẹ bá dẹ̀ sí láìkì làwọn èèyàn máa view program tá à ń ṣe yìí torí pé a fẹ́ kí ìrìn wá kúrò lóko ẹrú àlá àti mọ́mọ́dù ẹjọ́ ojú ti là lóka tó máa ráwọ̀ èèyàn kọ́kọ́ wọn pera mùsùlùmí gbogbo iṣẹ́ tó bá fọjọ́ àárọ̀ tí wọ́n ṣe kọ́ kó lọ fún wọn sáúdí kò make sense now nine million five tani kó iṣẹ́ ojú àárọ̀ iṣẹ́ ojú àárọ̀ lọ sí sáúdí nine million ten million ó ní ohun tẹlifíṣẹ́ ilẹ̀ yorùbá tí ọmọ wúlò fún ilé àtàlejò bẹ́ẹ̀ ká wá kó wa dúró owó yẹn ká kó lọ sáúdí kálá dẹ̀ tó pa wá jẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ sáúdí lọ́dún yìí tí wọn dé padà kọ́lọ́wọ́n bá wa foríjì wọn ẹ Allah ọdọọdún ni wọ́n ń gbẹ̀jẹ̀ ń rọ́ṣà burúkú wo ni wọ́ àbí irú àjọ̀nú burúkú wo ni wọ́ so ẹ bá wa power tap ẹ jọ ká tẹ wọ one thousand like please gbogbo lé so àfa ìkọ́tẹ́ ẹ̀ ń jí kó yé wa nísìnyí pé àwọn àdìsí tó ń gbé jáde fún yìí ẹ̀yìn tí nínú gbogbo mùsùlùmí tó wà lágbàáyé ẹ̀ tẹ́wọ́ gba àdìsí yìí no àdìsí tẹ́yìn mú wá tó jẹ́ tèébù yẹn ilé mi ò tẹ́wọ́ gbà torí kì í ṣàdìsí ànábì. eléyìí ta kàtọ́lì sí tó ní bọ́mọ olú jípa ta gbé. àná ẹnìkan kan ẹnìkan kan tí ó kọ̀rọ̀ àdìsí òun síta ò sí i ẹ̀yin lẹ́ ń wí bẹ́ẹ̀ mi ò rádìsí òun rí ni. tíra wo ló wà ẹ̀sọ́ tíra yẹn ní àtàbàrí kò sí tíra kankan tẹ́gbẹ̀ẹ́ pátá pata, ṣe pátá lọ́kùnrin ẹ̀ bá rẹ̀ pata, pọ̀ ẹni tó bá mọ tó láàrin yín ah. ẹni kó jáde kó wá eh, sọ correct pronunciation rẹ̀ kò sí tírà tá ń pè ní àtàbàrí kò sí tírà yẹn lágbàáyé àtàbàrí. tó ẹni sọ ẹyin ògbọ́n àtàbárí rí ẹ gbọ́n rí àfa wàláì kò sátàbàrí. ẹ dẹ̀ ń sọ ní ọ̀rọ̀ gba àtàbárí ẹ gbọ́n rí tms two shows pansẹ̀ àtàbárí ẹyin ògbọ́n rí. àtàbárí kò sí. Ah, ẹ bèrè lọ́wọ́ àfa tó wà lókè yìí tí wọ́n gbọ́ atabali, kò sí. àbí sùkúù tábà. lẹ́yìn náà ti rí pé ò sí kò sí àtàbàrí. ọlọ́wọ́ ọba, bẹ́ẹ̀ kú ẹni sùúrù kúrà tí wọ́n kà nísìnyí àfa kur'a tí wọ́n kà nísìnyí kí wọ́n mọ́tò di àwọ̀tẹ́lẹ̀ gbé. ẹyin o àfa ẹ ẹ lè mọ kúrà ní tuntun mi ẹ lè mọ kúrà ní tuntun mi ìtẹ̀mí tún yẹn òríjìnà ibi táyì fi bẹ́ẹ̀ búlẹ̀ ń gbé ọ̀rọ̀ lọ nìyí lẹ èmi ò yín ìbú nǹkan kan yín lẹ ń ẹ sì ń pariwo mùsùlùmí pàwọn yẹn máa búyàn kẹlẹ fún wọn ti bùtá àfa látàrọ tẹ̀sí wàá ń bíbà kò sẹ́ni tó bu yín. ẹ bú èmi ṣé bẹ́ẹ̀ ń bú ọlọ́run. ta ni bọ́lọ́hún táwa tó bọ́lọ́hún. ẹ bú ọlọ́run aláàtẹ̀ ń bú yẹn ọlọ́run yín ni. àfa ẹ ní sùúrù. aláàtẹ̀ ń bú yẹn ọba tó ṣẹ̀dá yín ni à ń pè bẹ́ẹ̀. àfa ẹ mọ̀ sí àbòsí àgbàlagbà nínú ọyá ọyá àbòsí wo ni mi bẹ́ẹ̀. látàrọ tàbí jọ wà ń bí bàyà àti fẹ́ wọ two hours tàbí jọ kò sí ọmọ Yorùbá kan tó bí nílé rẹ tó ti bu yín bí báyìí rọ àwa bọ̀wọ̀ fàgbàlagbà. sọpẹ́ ẹ̀ bú mi o sọpẹ́ ẹ̀ bú mi o ẹ bú èmi o ṣùgbọ́n ẹ ń bú ọlọ́run tó ṣẹ̀dá yín. ẹ ń bú ọlọ́run ẹ ń bú Allah ẹ̀yin lẹ gbá Allah lọ́lọ́run yín ọlọ́run yín ni Allah. ọba tó ṣẹ̀dá yín nìyẹn. Allah kọ́ ló ṣẹ̀dá wa. Allah ló ṣẹ̀dá yín. Allah ló ṣẹ̀dá yín. ẹni tó lọ́wọ́ ọ̀tún méjì ò lè dá èmi ṣìgìdì kò lè dá èmi kò lè ṣẹ̀dá èmi ọlọ́run ọba Olódùmarè ló ṣẹ̀dá èmi so ẹ má pa ẹyẹ mú ẹyẹ mú nǹkan ah, ẹlẹ́bọ. àlọ́ ṣẹ̀dá yín ẹni tẹ́yìn kọ́ ọ́ ẹ náà ṣe ń fọ́ọ̀sì wọlé wa ìrọ̀ wà náà ló ṣẹ̀dá yín. ẹ ṣe mẹ́sì ti rí àdìsí yẹn. Allah ó ṣe Ọlọ́run. Mi ò sí rí o, ọ̀dà. Ibi tí wọ́n kọ́ sí Africa náà tó lè lọ́ọ́ ẹ̀sìn ṣọ́ọ̀tì. Mo ṣe wọ́n pátá fún báyìí. Ọlọ́run ilẹ̀ Yorùbá, Allah ò ní ṣe Ọlọ́run ilẹ̀ Yorùbá. Ẹ̀yin lẹ́ ń sọ pé kì í ṣe Ọlọ́run. Ẹ wo comment àwọn èèyàn ti ń reject ẹ pé Allah kọ́ ló dá wọn. ní àwọn ara yín ní reject kì í ṣe kì í ṣe yorùbá la ọmọ yorùbá. irọ́ àwọn àwọn ará yín yorùbá kọ́. kì í ṣe fúlàní tó ok ṣé wọra wa ń bí sáwà nìkan ni àjọ ń jẹ yorùbá ni. ni ah, fún tí ah, ẹni sùúrù ẹ fà wà tọ́lọ́ mi bàbá mi ọlọ́run ẹ fà wà tọ́lọ́ mi ṣé ìfẹ́ gbèjà ọlọ́run yẹn máa wọ ẹni sùúrù níbi tí lẹ́yìn kúránì bàtà yẹn kúránì tírí one six one yẹn ẹni sùúrù àmọ́ wá mú àdìtì jáde ìgbà tí mọ̀ọ́mọ́dù tí wọ́n ká pátá yẹn mọ́ndì tó wọ̀ àti ibi táwọn sàábẹ̀ ti ní ẹni sùúrù àti ibi táwọn sàábẹ̀ ti ní mọ̀ọ́mọ́dù mọ̀ọ́dù pátá yẹn ẹjẹ abẹlẹ àfa àdìsí yẹn sẹ irọ́ ni ìgbà tó kú ìgbà tí wọ́n sin mọ́ pátá yẹn wọ́n gbé jáde ìtukùtù lẹ̀ ń tu ẹ̀ ń tu ṣe tó wù yín. ẹ máa ní sọ yẹ ká gbé jáde ẹ mẹ sẹ ṣú ẹ fún wọn. irọ́ nìyẹn gbogbo gbogbo ẹ̀ pátá irọ́ ni gbogbo ọ̀tá ẹ̀ pátá irọ́ ni kò síbi tá a gbà sí pamọ́ pátá èyí tí ọba bẹ́yìn náà lára mu ẹ̀ ń takò lọ́dọ̀ mi èyí tí ọba yín lára mu ẹ̀. àfa sẹ́rí ìkọ́tẹ̀ ìṣe tó ń dùn mí ni pé ẹ ti ń ṣe nǹkan ẹ ti ń ẹ ti ń sọ̀rọ̀ pẹ̀lú hot temper ẹ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ mi báyìí lè ní ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà gidi ilẹ̀ yorùbá. afa oyè ká kíní yẹn wọ́n ti bá yín gbé síta oyè ká. nígbà wọn bọ̀rọ̀ lọ́sìn nǹkan tí wọ́n ń kà yìí nínú àdìsí náà ti ń gbé jáde tí ọba tó bá ru yín lójú ẹ̀yin náà sin àdìsí nọ́mbà yẹn lọ́dọ̀ yín ẹ̀yin náà dẹ̀ ti ka Quran kan sìn ẹni wọ́n lọ bá Muhammadu pé. rárá kò rú mi lójú ẹ̀yin lẹ́ ń èmi mo kọ́ lárúbá wá dùn yín lọ mo mọ èdè yẹn dùn yín lọ èmi tí mo wá máa dùn yín lọ wá ń tún èdè ẹ gbà tí mo tún gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ wá máa fẹ́ kí n gbà sọ̀tọ̀ yín gbọ́ ọkọ̀ ń bọ̀ wá àkọ́bí ọlọ́ba ah. ẹ ka ẹ ka disi yìí ẹ ka disi yìí ẹ ka disi yẹn ni mo ti rí. ẹ bá kà ṣe ká wa ẹ mẹsẹ jẹ ká kà ó pé wọn fẹ́ kà tiwọn jẹ ká kà. èmi lè ka kí ló dé tí n lè ka. ẹ ó yẹ ká àdàdà náà mọ kí ló dé ní ṣe báyìí ẹ̀jẹ̀ jíká sọ̀rọ̀ mọ́ ohun mi kan ti fẹ́ há kí là ń ṣe dáhùn pariwo a ní disturb neighbor now. ẹ wọ pé ẹ wọ látàtàrò tí ń lọ sí two hours thirty day ọ̀kan lọ́wọ́. سمعت البراء يقول كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا بعيد ما بين المنكبين عظيم الجمة إلى شحمة أذنيه عليه hullatun amra ma ra'aytu shay'an qattun ahsana minhu sallallahu alaihi wasallam ìròyìn ànábì lélẹ́yìí kí ni ìbátan rẹ̀ pẹ̀lú pátákó pátá ń wí. ẹ tu fún wa arábù ní kẹlẹ ká. ẹ ní ẹgbẹ̀bí tó ti wọ pátá tí wọ́n jí gbé. ẹ tu ẹ ṣàlàyé ẹ tu nǹkan ẹ tu náà kílẹ̀ ká ń bẹ̀ ẹtù ẹtù ẹtù fún wa ní yorùbá náà ẹtù náà. ìtù fún yín yorùbá ibi tí ibi tí ẹ fẹ́ wí mo ti rí bẹ́ẹ̀. ṣé ẹ lè tu ms ká jẹ́ káwa tún ti wá ń gbà yàwó ní káwọn ẹ ka ms yà. ẹtù náà ẹ̀dẹ̀ ń ṣe báyẹn. rárá ẹ wo bí ms ó yẹ ká ms. kí ms ó tó sọ̀rọ̀ ẹ gbọ́ gbọ́ mi. alibara reported. rárá kí ms ó tó sọ̀rọ̀ kí ms that Allah, Allah messenger was of medium height. wọ́n ní Muhammadu pé ó ga. Eh, having broad having broad shoulders. ẹjẹ kàkà náà. Ah. tu ẹ tu ẹjí kan tu ẹ tu ka ẹ mọ. having broad shoulders. ntẹ́lẹ̀ fẹ́ gbé jáde nǹkan gbé jáde. so ms ẹ má ṣe ìyọnu amatu ms ẹ ṣe òṣùnà Abu Dawud yẹn ibi táwọn sàbẹ ti lóhùn lójú pátá yẹn. ó yẹ ẹ tu ó dàbí kọ́tọ́ fẹ́ kọ́kọ́ rí nìyẹn ẹja agbébẹ̀jáde sunna Abu Dawud ibi tó ti ló kọ́kọ́ jí so a máa ṣó ibi tó ti jí pátá yẹn ìgbà tó wọlé ìgbà tó kú tọ́ sí mọ a máa wá kà jáde fún yín. a ní ẹ lè rí gbogbo eléyìí ń kà ìtúkùtù lẹ́ẹ̀tù ẹ máa gbé jáde fún yẹn má ṣe ah, yọnu. Ah, ìtúkùtù lẹ́ẹ̀tù nǹkan tẹ́ ẹ ti perfect látọ̀dọ̀ ara yín wá. perfect ṣáà lakọ àdìsí ni àfa ẹgbà mi. ẹ̀yin lẹ́ẹ̀kọ́ ìkọkúkọ ah. lẹ́ẹ̀kọ́ ìdó ìpẹ́ ń tún tukutu ni ibi tẹ́ ẹ fẹ́ tú sí ibi tí wùyí láti tú ibi sí ilẹ̀ ń tú sí ẹ̀yin ní olówó èkó yẹ kẹ ti pín owó àdìsí tẹkọ ìkárí. ìwádìí gíde rè má ṣe kí ní ìsìn pẹ̀lú owó àdìsí tí wọ́n bá yẹ. ẹ má dáná owó yìí. ẹ má kọ̀nfàmù ẹ bẹ́ẹ̀ ti ń kọ̀nfàmù ẹ ẹyin ìtúkù tó lẹ̀ pé mo ti ń kọ́ àdìsí. àdìsí tí kò bá yẹ gbà ẹ̀yin lẹ olówó èkó. ìròyìn rẹ wá wà níbẹ̀ wípé ó wọ aṣọ pupa ẹ wá ń sọ wípé pátá àjọsí ìgbọ́dọ̀ ìbọ̀nyì bàtà rẹ̀ èèyàn gbọ́dọ̀ pátájọ sí tí wọ́n wá màlẹ yìí òun lànà bí wọlé a máa ta fún yín lùsínú kó o ní tẹ́ ń kọ́ lè dùn. àfa ẹ gbìyànjú láti dìfẹ́ǹdì muhammadu níbọ̀ aṣọ ògbómọ yẹmọ ẹni tẹ́ yẹn máa dìfẹ́ǹdì ni. aṣọ ògbómọ yẹmọ ẹni dáadáa ẹni tó wáyé wá sànù gbogbo yín nù. sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. ṣé àmì ìṣòtì ìrìn ní súnà àbúdà ó sànù tànà lọ́wọ́ mọ́mọ́dún ti máa tẹ̀lé pa. ó sànú mi lọ tì mí mọ́lé. ó sànú ta lọ́nà lẹ́nu ti gbé. ó sànú ẹ̀yin ẹ̀yin ọmọ rẹ̀ ẹ̀yin ọmọ rẹ̀ ló sànú èèyàn. ó sànú ta lọ́nà lẹ́nu ti gbé tẹ̀tí mọ́lé. ẹ ti sáfù ẹni ẹ ti sáfù ẹni. ẹ ẹ ṣe máa rí i ẹ ti fi wá náà yìí o. ó ní wọ́n ti sáàbù ẹ̀. àbúrò àyè mọ́nà wà nbẹ àbí kí ló kọ ẹ. ó yà ẹjẹ kàkà ó yà nísìnyí ẹ mútu fún wa ó yà ìgbóhùnsókè ms. ìsìnwó tún lélẹ̀ yìí. ibi tí wọ́n ti tú àṣírí àwọn sábẹ́ lòun ló jí ó yà ìgbóhùnsókè ms. narrated abdullah ibn abbas. abdullah ibn abbas ló ń ṣàlàyé pé ẹ mútu náà fa àfa ẹ mútu fún wa náà ẹ jẹ́ kàkà ẹ ti béèrè fún adẹ ti fún yín mọ́wùlà ibùnì abbas. wọn ní tó tán bá kà wọn ní tó. mọ́wùlà ibùnì abbas radiyallahu anhu. ẹ jí kán ka ẹ fún wọn lẹ. wàmọ́ kánà lè nábì yín àyàwùlà fi qatifatin àbí fi qatifatin hamra fuqidat yawma badrin faqala ẹ̀sùn sókè ẹ̀sùn sókè gbé sókè gbé sókè ó ti débi tí mi ò ti rí mọ́ ẹ máa rí sísìn àṣírí tí ń túbọ̀. àṣírí èwo ni ń tú. àníkẹ́ ẹ sún nǹkan sókè láti rí ń tú. فقال بعض الناس لعل رسول الله صلى الله عليه وسلم أخذها فأنزل الله عز وجل وما كان لنبي أن يقول إلى آخر الآية قال أبو داود يقول مفتوحة الياء أوكي wọ́n ní àdìsí yìí. àfa àfa ẹni sùn tẹ́tọ́ tún sìn ṣé mi mo ìkọ́ àbí authentic làdìsí tẹ́tọ́ tún sọ̀rọ̀. Ah, ah. ṣé bí mo ti rí ní tí a kọ́ bẹ́ẹ̀. no no tẹ́tọ́ sọ ṣé mi mo kọ́ àbí authentic ni tẹ́tọ́ tún. authentic ni. oya, ẹ ṣe ọya ẹgbẹ́ òṣòkè. حدثنا قتيبة بن سعيد حدثنا عبد الواحد بن زيادة àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àdìsí yẹn tí wọ́n yí àdìsí yẹn gbọ́dọ̀ wọn kọjá ẹ̀ẹ́n ìnìyẹn hadathana khuzaif hadathana mikzam mikzam náà sọ̀rọ̀ fún wa lórí ẹ̀ mawla ibn abbas ó jẹ́ ọ̀gá ibn abbas qala ó sọ báyìí wípé qala ibn abbas radiyallahu anhuma nazalat hadhihi al-aya ó ní àyà yìí ó sọ̀kalẹ̀ wa ma kana li nabiyyin an yagulla kò tọ́ sí èyíkéyìí ànábì kankan láti ṣe àfọwọ́rá fi kọ̀tífàtì àmúra nípa èkísà pupa fókè dátì yawma badiri eléyìí tí wọ́n tí wọ́n ò rí mọ́ lọ́jọ́ badiri lọ́jọ́ ogun badar fakọ́lẹ̀ ba'du nas àwọn apá kan èèyàn wá sọ níjọ́ náà wípé làálà rasulullahi sallallahu alaihi wasallam àkàdà bóyá ànábì ló mú fa anzalallahu azza wa jalla ọlọ́run wa sọ àáyà yìí kalẹ̀ wípé wà má kànà lè nábì yìí an yagula ẹnikẹ́ni tá a bá ti pè lánàbì ọlọ́run kò lè jáde ìlà akhiril àáyà títí tí àáyà yẹn fi parí kọ́lá abudawud abudawud wa sọ yìí pé yagula ìtumọ̀ yagula láàrin yẹn ni mọ̀fùtú hataliya wọ́n ṣe yá rẹ̀ ní tí ó wà mọ̀fùtú tí ó ní fatia lókè ok kí ni wọ́n fi lọ́sọ̀kó jáde ńbẹ̀ yẹn tẹ́yìn fẹ́ tú jáde mò ń gbọ́. ṣáàlì ká ti wá ń sìn ó yẹ jẹ́ agbóhùnsókè ah, ẹ̀ ṣe ṣe gbọ́n tẹ́ wíìnì sìn ẹ lè fẹ́ ka ti yín. aṣẹ́wò ah, ní tu ni bẹ́ẹ̀ ti tu ṣe bẹ́ẹ̀ ti tu ẹ jẹ́ káwa náà tú àdìsí náà. wọn o ẹ má ka ti yín àdìsí yẹn ẹ tú. àdìsí náà la fẹ́ tú u. lárúbáwá tí wọ́n fi kọ́ gangan rèé tẹ́ ẹ bá ti tútù kùtù ní òyìnbó àdìsí náà la fẹ́ tú àpá. fídíò náà ni ẹsẹ̀ ìwòtọ́ yẹn ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ rí i pé ó ó ó ó gbẹ̀skẹ́ <laughs> ọwọ́n ní ọlọ́run ayé àtijọ́ òun ló máa ń pẹ́ dájọ́ ayé ìsìn Eh, o o o o o àpàjá ló ń lò àpàjá gidi ló ń lò eh, so adúpẹ́ lọ́wọ́ Elédùmarè torí pé ó ti pẹ́ tí àwọn ẹlẹ́sìn Usman Dan Fodio tí wọ́n ti ń fi ẹ̀sìn wọn búburú yìí kó wa lọ́mi ọbẹ̀ jẹ́ eh, ẹ má ṣì mí gbọ́ o mo máa ń sọ mo tún máa ń tún sọ àwa Yorùbá ẹlẹ́sìn tiwa o ẹlẹ́sìn mùsùlùmí tiwa ní tá a dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ pé kì í ṣe ta pànìyàn kì í dẹ̀ ń ṣe ti abanilórúkọ jẹ́ bíi ti àwọn aráabí àwọn ará bíi ni wọ́n fẹ́ kí a kọ̀yìn síra wa àwọn ará bíi ni wọ́n sọ pé a ò gbọ́dọ̀ bára wa jẹun ẹ̀ síta àwọn ará bíi náà ní mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí ẹ̀sìn àwọn ará bíi ni o ẹ̀sìn àwọn ará bíi náà ni wọ́n tàbùkù bá àwọn baba ńlá baba wa tí wọ́n pè wọ́n ní ẹlẹ́bọ hmm, ẹ̀yin èèyàn wa adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé Olódùmarè ti bá wa kọ̀ yìí adẹ̀ máa jagun yẹn tá a fi máa ṣẹ́gun ni lágbára Elédùà ẹ ṣé mo dúpẹ́ òwò ẹ̀yin olólùfẹ́ mi ẹ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa rí fídíò wa tẹ́ máa bá fídíò wa pàdé ẹ ẹ subscribe sórí YouTube channel yìí kẹ́yìn náà tún lè máa rí àwọn ètò wa lọ́lọ́kanjọ̀kan ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀ ẹ bá wa ṣíà o ẹ ṣeun.